Èdùmàrè má fi kàngbà kan lọ́wọ́ mi. Ire owó ọmọ àlàáfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ ni mo ń fẹ́ o. Ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí gígùn mo ń tọrọ. Dákun mọ́ bẹ́ẹ̀ ọ̀ dákun yẹn. Ọmọ fi kàngbà kan. Má fi kàngbà. sọ̀rọ̀. àfi kò bá kan lọ́wọ́ mi. dákun yé. dákun mo bẹ̀ ọ́. dákun mo bẹ̀ ọ́. mo bẹ̀bẹ̀ mo bẹ̀bẹ̀ mo bẹ̀. àfi kò bá kan lọ́wọ́ mi. látàyè báyé o tálántàkùn tí ń takùn rẹ̀ o. kò sẹ́ni kò sẹ́ni tó lè fowó aláǹtakùn rọṣọ má má jẹ́ ṣàṣedànù ní tèmi láti ṣe ń báyé ta lọ́kàn tí mi ṣe pọ̀ àṣedànù. Mare mama má jẹ́ ṣàṣedànù o jọ̀wọ́ má fi kàn gbà kan. má fi kàn gbà kan lọ́wọ́ mi. Èdùmàrè yẹ mo bẹ̀ ọ́. má fi kàn gbà kan lọ́wọ́ mi. ṣẹlẹ̀ ṣé bí la fẹ́ sùn ni. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun bàbá ẹ dákun ìwé ọkọ mi pé òun bá bẹ́ẹ̀ ṣe ni ẹjọ́ wọn ṣe o. bàbá bàbá ẹni ẹjọ́ ń dà ìwé ọkọ mi pé. ẹ ti rí ẹ ti rí class captain àti assistant ẹ ó yà ta ló nínú yín. vibrate now vibrate. one straight line. one straight line. tẹ bá ṣe yamayama. ukraine mi máa ń wẹ̀ sí ẹ̀mọ yẹn tó ti lọ àti alágbádá one straight line. ariwo ariwo wèrè kan odò òkú nìyẹn o yàrá ìjà. ta ló sọ̀rọ̀. One step back. No comment. No comment. No comment. how you dey look you don won. a fẹ́ bá yín ṣọ̀rẹ́ ni àmọ́ ẹni tó bá ti ní owó làwọn máa bá ṣọ̀rẹ́ ibi tẹ́ bá lówó sí tẹ́ tọ́jú owó sí ẹ sọ fáwa ká máa ṣe connection tiwa lọ owó la fẹ́. ẹ jọ student ni mi ẹ má pa mí kò sówó lọ́wọ́ mi. kò sówó lọ́wọ́ ẹ̀. mo wọ́ mo sì rí. ẹ shut up. mo sì rí mo sì rí. yẹ́sùn ẹ̀jọ̀ tẹ́ ẹ bá pe dádì ní ẹ̀ ní àmọ́ ẹ̀ tẹ́ bá béèrè wọn bá fún yín ẹ̀jọ̀ pa mí. mo lẹ́nu tó bá fún yín lówó ẹ̀jọ̀. wọ́n ti gbé mọ́tò yẹn débi. yes no wọ́n wà bẹ́ẹ̀ bàbá àná wà bẹ́ẹ̀ i'm double sure. dọ̀tún àjàkáyé dọ̀tún àjàkáyé. ta ló jẹ́ dọ̀tún àjàkáyé. kò sí kò sí kò sí. ara ẹ ló mọ̀ Hey, believe me. Okay, Baba. I'll send pictures and yes, right away. Uh, okay. All right, Bye, sir àbíwèrè ni bàbá yìí àbíwèrè ni bàbá yìí ṣe máa sọ pé kò sí níbẹ̀ bàbá mi ò fọ́ṣì ní ọwọ́ tí mo wà yìí o mo ṣáà jẹ́ send ń dọ̀rọ̀ ìdàgbà yé ikú apá ẹ̀ ni. ẹjọ́ kí ló lọ fàájì mi bàjẹ́. wà á lẹ́mí ẹ̀ lò kọ̀ fún wa ní forty million naira. ibo gidi ni ẹjọ́ ẹjọ́. ẹran lọ sí ibi tí wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní sá. sílẹ̀ jàre afúnni kò wá jáyàn ní junction bẹ́ẹ̀ lásán oko kó má lè wá jáyàn. ọlọ́mọ pé mo lè jẹ sílẹ̀ ó mọ̀ pé òun náà ti lè mú ó ti rẹ̀ mí gan-an ẹ̀tàdé máa rọ́kadà tó máa gbé ń bí. ta ló lo tàbí ní ọ̀rọ̀ méjèèjì lẹ́yìn nílò kí lòdò lò ní lókè lẹ́yìn ó kọ jamin junction ni. mo sì ní bí ó ṣe lò ní òní ó tún lò pé mo ti sọ fún pé mo lè fi short dress friday ìtàgé ti sí ìlú ìgbà ìgbà sí i. ti wà wàhálà ti wà. mo mọ̀ pé wàhálà máa wà friday yẹn ń sin o tún fẹ́ bọ́ sí mọ́nì yẹn. mo ṣe torí friday èèyàn kọ́kọ́ jansen ọ̀rẹ́ ọkọ mi tímọ́tímọ́ ni. kí wàá ní ọ̀rẹ́ ọkọ ẹni ṣe ṣe bọ́ ọ̀rẹ́ ọkọ kálukú ló ní tiẹ̀ lára tó o lọ ti àwa lọ ti wá ni. ẹ tí mò ń sọ yìí tó ṣe ti rí mi yẹn gbogbo ìlú ló máa gbọ́ ìkejì cnn ni ilé ayé ò lè tó yẹ kálukú bó ṣe ń dọ́gbọ́n jayé tiẹ̀ bóyá òun náà jayé tiẹ̀ lọ́n ni Elo! Hello, sir. Hello, sir. Eka son, sir. Iya pe mi sire. Sala fi ani oke, sir. ejo mo fe ri yin ni, ona mi o gba ile yi o se ko ile yin e jina die. Ona mi o gba be o. Ah, mi si le daddy. E ti ri mi, e ti ri mi ejo. Ejo, ejo. Ah, idodo. Abi wo ni? O wa legbe o te to kuri kan bayi. Be be be ni, sir. Emi ka koja lo ti rí mi dádì ẹ jọ̀ọ́ mo ń dúró níbi ibẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́ọ̀n padà ẹ jọ̀ọ́ máa dúró dé yín sà. àti ah, tó tọ́ọ̀n padà wá bẹ́ẹ̀ yẹn ń sìn epo ń kọ́. ẹ jọ̀ọ́. ọ̀dà ọ̀dà mo ti gbọ́ ní ìrí ẹ̀ ọ̀ èmi kẹ̀ bí ti bá ń lọ báyìí ni mo ń wọ́n mi òun ẹ̀gbẹ́ ọ̀rẹ́ tó ṣe máa rí ẹ̀sìn. èyí ni máa ń fa àwọn nǹkan tí ò yẹ kù kálukú ló ń tiẹ̀ ní ẹnìkan ọ̀rẹ́ nìkan ẹnìbọ̀dé ṣáyé tiẹ̀ kiri ni. ọ̀rẹ́ ọkọ mi. <laughs> mo rí ẹ dáadáa dáadáa mi ò ní bí ẹgbà tó gbà tí mi ò lẹ́sìn kọ́ mọ̀jú. orí ẹ dáadáa ọkùnrin ọkùnrin ẹ̀kọ́ máa fẹ́ kí ìṣẹ̀ báyìí orí jù. ẹ̀kújọ́ bẹ̀ta fámìlì ńkọ́ ah, àyè yan gidi kọ́ ni. Ah, ó ní òfin ẹni. ẹ pẹ̀lẹ́ sà <laughs> bàbá ẹ ǹlẹ́ sà ẹ kújọ́ mẹ́ta a kù lùi àwòsàn ojú ìfàyàn mọ́ra. ṣé mo lè máa lọ. no mo kàn fẹ́ kó bá mi fún yín ní owó kẹ́ fi repo sínú ọ̀kadà yín. Ah! ẹ̀yin kó fún mi lọ́wọ́ epo kó fún mi lọ́wọ́ epo láì mọ̀ mí rí. Ah! omi lè yan <laughs> àjọ wà fúnra wa ni. àdìmọ̀ ah, aláìjà lè yan o five thousand one thousand ti tó fọkàdá. kí la wà fúnra wa fún aṣẹ mọ́ra ni ó máa jù bẹ́ẹ̀ lọ. Ah! èèyàn ní ojú òní tí ẹ ṣe gan irú yìí tí ẹ bá mọrú yìí méjì ayé yẹn ti dá ẹ jọ ẹ jẹ́ kí n gba nọ́mbà yín. kò sí wàhálà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tiẹ̀ ti róhùn ẹ ti rí nọ́mbà mi náà. ẹ ṣe gan ọyà ẹ já máa lọ kí n gbé yín. ẹ kò ní ìtì. ní òun èmi ṣe ti máa gbé. ẹ ti fẹ́ ṣe fàájì. ẹ ṣe gan náà. <laughs> olórí kankan rìn kálukú ló ní tiẹ̀ lára níbi tó fi sí. ibi tó fi yá yóò níṣẹ́ lómi láéláé torí gbogbo wa pátá ni mọ́lá bámúbámú ẹni tílẹ̀ mọ́ pàdé. bàbá yìí kílẹ̀ bàkà. kílẹ̀ bàkà. ẹ jẹ́ bá mi ti. ẹ ti ẹ bọ̀ ẹ sáré ẹ sáré ẹ sáré onímọ̀tò ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ má jẹ́ kí spade yín pọ̀ ṣẹ̀dúgbọ́ kò níye ìgbà máa débi tá a lọ. hello hello manager ah báwo ni kí ló ń ṣe ẹ́ gbọ́ gbọ́ gbọ́ tèmi gbọ́ tèmi èlò lórí mọ́tò méjìlá iye tó ń bèrè yẹn ò tí ì pọ̀ jù ẹ́ nísìnyí gbọ́ tèmi iye tó ń bèrè lọ́wọ́ wa yẹn kò tí ì pọ̀ jù lórí tírélà méjìlá tọ̀ntọ̀n tọ́ndẹ̀ bèrè iye owó yẹn lọ́wọ́ wa kò tí ì pọ̀ jù fún wọn trailer bíi tẹ̀lé àṣọ ọ̀rọ̀ méjìlá tán tán twelve trailers what are you saying kò tí pọ̀ jù náà ẹ fún wọn ẹ wo àti pé ládàbí láwọn ọmọ bí mo ṣe wà nísìn ó yẹ jọ́n tí ọlọ́mọ ń travel má pè mí mọ́ títí alẹ́ má pè mí rárá rárá rárá ládàbí láwùjọ mò ń travel fún wọn lówó yẹn tí n bá dé àwọn àṣẹ tó kù. ẹ ẹ fún wọn ó ṣe ìjọ má bínú ẹ ó dàbọ̀ ẹ má bínú màdá àwọn àwọn mánéjà bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn sorry. driver ẹ ṣáà concentrate. yín dúró. wọn dá yín dúró náà ẹ̀jẹ̀ tó wá dúró. ẹ máa lọ ti ewo ní tọ ní tọ kílẹ̀ fẹ́ tọ̀ mí báyìí. Ah, ẹ tọ̀ síbẹ̀ náà wọ́n ṣe máa tọ̀ wọ́n bá lẹ́yìn ṣe báyìí. ẹ jẹ́ kó tọ̀ bẹ́ẹ̀ bọ́dà àwọn sójà yìí wọ́n máa tọ̀. Ah, àbúwà làwọn náà wà dírẹ́bà òun ṣọlẹ̀ àbúwà náà wà fún ẹjẹ́ ń bọ́lẹ̀ jẹ́ ìtọ́ ìjọ. yes mr man what's the problem why you stop. ẹ eh, èèyàn kọ́ ló lóun fẹ́ tọ̀ lẹ́yìn mi báyìí. Ah, èmi fẹ́ tọ̀ o. everybody come down. Go down, everybody. come down, bí ti bá wo. Calm down, bí ti bá wo. Everybody, come down. Everybody, come down, come down. come down, come down. everybody. come down. come down. come down. Everybody, calm down. Move. Everybody, come down. Everybody, come down. Hey, respect yourself. Hey, come down. Everybody, come down. ó what exactly do you really want from us. <laughs> ẹ jọ kí ni tí ẹ fẹ́ lọ́wọ́ wa gangan ẹ béèrè. nice question mr man we are not soldiers. yes. we are kidnappers. wait. Nice job. Nice one, nice job. Nice job. Yes, rat. All right. Yes, this um, man. Move out. Oh, yeah. Everybody, move. Your phone. Come here. Your phone. On the floor. Your phone. On the floor submit your phone. submit your phone immediately. on the floor. submit your phone immediately. oya move on. officer officer hand up go straight line. if I stand up you go die. straight line move. oya move everybody. move move move stand up. don't try to be smart waste your life. ẹsẹ̀ lẹ́nu báyìí dànù. ó rà pé bọ̀bọ̀ yẹn mú wa ṣeré rẹ̀. láwọn èèyàn mú wa ṣeré nọ́mbà is thursday. Ah, létí mo fẹ́ kó gbọ́ bó ṣe máa lọ. Ah! ló ṣe yẹ níbo lẹ ti ń pariwo. bẹ́ẹ̀ wá sí dẹ́ni mi báyìí stages nílé ayé the first stage bẹ́ẹ̀ kọ́kọ́ dé kẹ́mi yín má bàa bọ́ immediately ẹ máa san fifty thousand naira acceptance fee that's the first stage a ní fifty thousand naira acceptance fee bíbá yìí. ẹ jọ sá seven thousand ló wà lọ́wọ́ ẹ̀. Ah! at this point. tó bá ní fifty thousand naira tiẹ̀ wọ́ báyìí tó bá ní wọ́ báyìí. move to that side. wọ́ báyìí wọ́ báyìí. wọ́ báyìí. ẹ̀yin lẹ́yìn ní fifty thousand ẹ sáyẹn má pa wọ́n ṣe rí obìnrin tó jókòó yìí ìyàwó mi ni èmi ni màá sanwó ẹ̀. I see. ṣe rí ọmọkùnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí àbúrò ọ̀rẹ́ mi ni èmi náà ni màá sanwó ẹ̀. Ah! ẹ wá òkè. ìwọ tún mọ̀ mọ́ òmúyàwó ẹ wá dẹ́n ló fẹ́ wá ṣe fàájì ń bí ó lọ ìyá lọ bọ́kọ ẹ̀ ọpẹ́ alo ti kú tí o ní fifty thousand. ilé epo yìí torí pé lóòótọ́ ni mo ṣe máa wá repo ń bí o lọ sílé epo mi òfurufú báyìí náà máa ta fún ẹ. ọmọ ìdí àṣẹ wọn ò tí ì ṣetán náà ni. wọ́n ń bọ̀ wọ́n ń ta lọ́wọ́ ṣe bí wọn náà rí àbí wọ́n ṣàmà tá a pé. má fi kan gbà Èdùmàrè máa fi kan bá kan lọ́wọ́ mi. Ire owó ọmọ àlàáfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ ni mo fẹ́ o. Ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí gígùn mọ́ sọ̀rọ̀. Dákun mọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ dákun yé mọ́ bẹ́ẹ̀ o. Ẹ lọ́dún ìmọ̀ ẹ mojú yìí ní hòtẹ́ẹ̀lì bíàndì tẹ́ gbé obìnrin kan báyìí. ah ah bíàndì òkè ẹ̀yin ni security wọn bẹ̀. security kan tí mo gbọ́kànlá fẹ́ gbóbìnrin kan. Thank you. wo ìyàwó mi ló wà nù mọ́tò. ìgbà tẹ́lẹ̀ mọ̀ mi. ẹ mọ tètè ti ju yàrá yín mo ti mọ̀ yín. Ah, ìyàwó yìí rè. ìyàwó mi ló wà nù mọ́tò. iye ah, tí ìrànwọ́ ọkọ̀ ló ti wà ti dàrú o. kó ló ṣẹlẹ̀ nígbà tẹ́ níyàwó tó fáìn tó báyìí kí lè yá lè fún. Hmm, kò sú ara kò sú ara láyé láti bá gbogbo ẹ. ẹ jẹ́ kí kí wọn. kò ní ìdí pẹ́ ń kí wọn kò ní ìdí pẹ́ ń kí wọn. kò ní ìdí ẹ o. ẹ ṣe ọjọ́ Ọlọ́run ló ṣe. ẹ ṣe gan ẹkú pa gbogbo. ẹ wò ẹ fẹ́rẹ̀ kó sínú ọ̀kadà yín. fáìfù ni tíjọ́ yẹn. Hmm two ní kẹ́ni. wọn mm, ra ah, a máa ma yọ síra wọn náà ni. ẹgbẹ̀rún sá àmọ́ ẹ ṣe gan ọmọdé. ẹ̀dẹ̀ wà fún mi náà báyìí. ẹ kò ní kò ní kò ní kò ní. má fi kan gbà kan lọ́wọ́ mi. ẹgbẹ̀rún sá bàbá mi dúpẹ́ lọ́wọ́ o ọkù tọ̀ kó síbi ẹtì líbi láyé yìí bá pàdé ní wíwá ìbájọ́ tẹ́lì ìbájẹ́ ní wá ọwọ́ kan lọ́wọ́ mọ́ ẹ̀fẹ̀ sí. ẹ jẹ́ pọ̀ fún mi. èmi gígùn mọ́ sọ̀rọ̀. ọkàn mi sà tèmi ni láti ṣáàbù yín ẹ wá jẹ o ẹ jẹ o kò sí nǹkan tó kàn mí ń bẹ. òkú etílé tó ń tẹ̀gbín àdàpọ̀ owó tó ń tìyà ṣóúnjẹ lélẹ́yìí ẹ jẹun ni. Ah, ọ̀gbẹ́ni kí ló kàn ẹ́ òní tó rántí ẹ ayé ti sú àbí. ìyàwó babaláyé kílé tó jẹun. mi ní appetite ni mà. o ní appetite ok babaláyé kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ́ oúnjẹ yìí náà. mo ti yóò ní. ah ok ọ̀rọ̀ yín yé mi àti babaláyé àti ìyàwó ẹ̀ mo mọ̀ pé oúnjẹ tẹ́ máa jẹ́ máa wà pa àwa náà understanding wa àwa mọ̀ nǹkan tá à ń ṣe ń bì ẹ̀yẹn kò ọ̀dà nǹkan tẹ́ bá fẹ́ ní mímu ni ní jíjẹ ni àwọn bá yín gbé wọlé kò yé yín ẹ wò mo ti yó. ó dáa ẹ jẹ́ kí mi wá jẹ ayín sí o ẹ jẹ́ o ẹ jẹ́ o ẹ mú o ẹ ò mú o ṣẹ́rí owó táwa fẹ́ àwa máa gbà á o mo kàn ní jẹ́ kó yé yín ni o. confam ah kó o pé làwa o. ó gbádùn wọn tiẹ̀ ó jẹun jù <laughs> ṣáínṣáín jẹun ó gbàgbé èjì ẹ̀ tó fàrònú mi ò ronú. Hmm. má ronú o àbáwọn ọmọ mi ń ṣẹ̀rù báyìí ni ẹ ẹ dúró ẹ ń ṣẹ̀rù láyé. ẹ nothing of such saba. ẹ má try ẹ o ah. kí ló wá ṣẹlẹ̀ láyé ah. ẹ ti jìnnà síyàwó yín jù freedom wà bí o mo fún yín láyé gidi gan ẹ ṣe bó ṣe wù yín. Ah ẹ súnmọ́ ìyàwó yín ẹ súnmọ́ ẹ gbé súnmọ́ra yín àlàyé mi ò fẹ́ yín mi ò fẹ́ yín ẹ gbé súnmọ́ra yín ẹ tẹ ẹ tẹ jára yín létè jẹ́ kí n gbógàn ẹ kí sí ara yín àlàyé tí bá ti ń sọ̀rọ̀ mò ń rẹ́spẹ̀tì yín ni òbéèdì lásán dà dídẹ. wàá kí sí ọkọ ẹ. ẹ fẹ́ nu fọ́ra yín. Mama wá sọ̀kọ́ tí wọ́n tó dà bí i súnmọ́ kọ́ ẹ̀ súnmọ́ kọ́ ẹ̀ kì í sí. ìwé kì í sí àbúrò ó ti lọ bẹ ẹ wò ẹ wò wọn padà yẹn á ti gbẹ kan àwọn fún yín freedom ó ṣe wà yẹn bẹ́ẹ̀dì mi nìyẹn ẹṣọ ọwọ́ kan ó ti pẹ́ tí mo ti wo blue film ẹ yẹ kí n wo bẹ ṣe máa ń ṣe mo fẹ́ gbọ́ ringtone yẹn yẹ. Yeah aláyé tí bá ti ń sọ̀rọ̀ ẹ má máa bá má máa yíhun mi padà. lọ́wọ́ kan aláyé ti sọ̀rọ̀ òbéèdì lásán dání. òun ló wà ń bí mi ò ń pẹ́ rárá bẹ́ẹ̀dì mi yẹn mo fún yín firi àdóyà ẹ lọ lómi bọ́ṣọ ìtẹ̀lẹ̀ ó yá. mo fẹ́ máa gbọ́ ríńtò wọ́n síbẹ̀ ìjọ bẹ́ẹ̀ yẹ kọ́kọ́ ẹ lù ẹ̀ fíṣàlì kọkùnrin mi lù ẹ̀ ó yá ó yá ó yá ẹ gbọ́ ríńtò bóyá ń lù lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá ó yá ó yá. ẹ dojú bolẹ̀ mi ò tẹ́tí ìyẹn dojú èmi mo fẹ́ fẹ́ kú. Oya ẹ́ àlàyé lódìà lódìà. lọ yan o ẹ súnmọ́ wájú. ẹ gbọ́ dáadáa nǹkan tó tà láti sọ ni pé ewu dì dáadáa tẹ́ rí wọ́n kẹ́ lè dá àmọ́ dáadáa náà. Èdùmàrè máa fi kọ̀gbà kan lọ́wọ́ mi. ṣe rí ọ̀nà tó lọ straight yìí ẹ bá ti lọ straight ẹ máa kọ bí ọ̀parun ẹ̀yà lẹ́gbẹ̀ẹ́ sí right ẹ bá ti lọ ẹ kàn bí odò kan ẹ cross odò yẹn immediately after odò yẹn ẹ yà sí left so tẹ bá ti lọ sí left yẹn ẹ lọ díẹ̀ immediately turning ẹ face yẹ straight down títí dẹ̀ máa já sí. tí ó bá ti yé eyín bọ́ ṣe sọ yẹn tábà ti lè yà sí right yà sí left bí akẹ́ lo Google alele.

ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o ó ti ṣe ó ti ṣe o yé bàbá ti ṣe o gẹ́gẹ́gẹ́gẹ́ ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. Yeah! bọ́sùn ojú òní tiẹ̀ bọ́sùn ìyá òní jẹ́ ọmọ agbé ẹ ní ìbò ṣe gbé mi níyì mọ́tò yóò wà ní jáàmù kò ní forí sọ́gi kò ní forí sọ́pẹ̀ Toyota no number wo ọlọ́run tó ṣe ti bọ̀sùn kò ní gbàgbé wọn náà <laughs> ọlọ́run á ṣe ṣẹ́dọ̀ fún ẹ lọ́gàá ẹ lọ́gàá. ẹ rò pé èmi ni mo ní. of course ìwọ ló drive àbí ìwọ ló ní. ṣẹ́gun ló ní kò ń ṣe mi. àkéré. bọ̀sùn òun drive mọ́tò tíṣe wọn ló ní bọ̀sùn wọn drive mọ́tò tí ṣe wọ̀ ló ní. ṣé ló ṣe máa drive mọ́tò tí ṣe wọ̀ ló ní. mo mọ wọn wà ni. tó bá lọ lásìlẹ̀tì kọ́ mọ́tò mọ́tò. kò lè ní mo mọ̀ wà ọ̀rẹ́ mi lórí ẹ̀ ní. wọ́n ló mọ́tò kò ní pa ẹ́ kò ní jáàmù bọ̀sùn. ṣé ìbèrè lọ́wọ́ mi ṣé lọ́wọ́ mi. orí ẹ̀ ò tí ì fìgbà kankan pé o wa wind down o wa o wa ru kesi mọ́tò ni mọ́tò. àbàbà lọ̀rọ̀ ojú ò ní ojú ò ní. ẹ wo ebi pa mi kí ni mo lè rí jẹ. yóò yẹ fún aláyè mo fẹ́ bọ̀rẹ̀ sọ̀rọ̀ fún wa láyè mo fẹ́ rí. mo ní o fún wa láyè. má bẹ̀rẹ̀ òṣèlú rẹ̀ kí ló tó ń ṣe kàkọ́ rẹ̀ kí ló dé tí ìwọ ní kankan jẹ́ torí kọ́ ni má jẹ́ mi. ìwọ fi owó ra mọ́tò ọ̀rẹ́ ń fẹsẹ̀ rìn kọ́ ọ̀rẹ́ bí wọ́n ṣe ń pa ẹja má fún un lẹ́ja jẹ. mo tíráì tagbára mi kà fún mo ṣe tagbára mi kà fún. kí ló dé tí o wá ṣe. àbọ̀ fún ní kọ́ tagbára mi bá kà. bí kò fún two thousand ṣé yẹn ní ń pè lọ́rẹ̀ bí kò fún wọn a ní kó kọ́ tó ń ṣe fọ̀nà hàn kó ná ọ̀rá mọ́tò. ṣe rí bọ̀tà lọ́mọ yìí o sorry to say ṣe rí bóyá máa ń ṣe ń tiẹ̀ ẹ òun ní integrity òun fẹ́ borúkọ family òun jẹ́ kíní kan ṣẹ́tẹ̀ mi ṣe òun tẹ́lẹ̀ ṣe rárá. amúrọ̀bà ni ẹ. irọ́ o. àbí kókó kó lọ wá bí kan wá bí ọ̀rẹ́ ẹ̀ parọ́ mẹ́ ọlọ́fẹ́ fi ọ̀nà tó máa fi owó ẹ̀ mo lọ sọ pé ó lè kúrúkọ family ṣe mo ń jalè ní ìjalè o. ó mọ ìgboro lèmi wà. iṣẹ́ wo ló ń ṣe. ẹ ṣe ìjalè jíjà ọjà kọtìláde àgbàgbà dìmáṣe títí wa. ìgbàlù ti lówó. bẹ́ẹ̀ni tó fi àmọ́tò yìí. bẹ́ẹ̀ni. ọwọ́ ló lè borúkọ ẹbí jẹ́ àbí. bọ́sùn bọ́sùn bà orúkọ ẹbí jẹ́ èmi ẹbí rẹ o èmi lẹbi surname bọ́lá gadé lèmi jẹ́ surname bàjẹ́ destroyer mo wálé o gbọ́dọ̀ lọ́wọ́ ẹ mú owó wálé o gbọ́. bàbá kò tẹ̀ kí ẹ tẹ̀lé mọ́ ọ̀rọ̀ gbà ṣẹ́gun gbà àtòkù àtàyọ̀ rẹ̀ mo fún ẹ gbogbo ọ̀nà tó gbégbà tó fi mọ́tò eléyìí mo fẹ́ rí mọ́tò lé díẹ̀ next two months ah, ó pẹ́ jù nìyẹn ó gbà ojú ni tiẹ̀ ṣẹ́gẹ́ kó bá lọ kí ni olùkọ́ tọ́ ọ́ bà kò ní ṣẹ́gẹ́ ṣẹ́gẹ́lú bọ́dúbọ́dù lọ́mọ náà èèyàn bọ́dúbọ́dù lọ́mọ náà ten thousand pọ̀ fún mi njẹ́ ọ̀jẹ̀ o make ẹ̀ ten thousand pọ̀ fún bàbá tiẹ̀ ojú ọjọ́ kújáre kò ìtàn járe sórí ten thousand tó fún mi owó òpó ògbé mọ́tò owó ọtí pa wẹ̀ ó nìyẹn ó fún mi lówó òpó wá kí mi lé <laughs> five thousand ní <laughs> five thousand. ṣẹ́gun ó ń pọ̀. ṣẹ́gẹ́ ọlá pé mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó gbà sí mi lọ́wọ́ kan five thousand. Ah. <laughs> mo bá bá mi jẹ́ tó wọ́n bá lè dé bẹ́ẹ̀ five thousand ní péré èé ojú òní tiẹ̀ lọ ṣe. ṣe èsì ó dà mo ti bọ̀ ókè. wà á gbá tọ́jú fún rẹ̀. ẹ ṣe ẹ ṣe sà ẹ ṣe. idiot. orí wọ́n máa sáà ti mọ́tò ọ̀rẹ́ ẹ̀. Oh, ohun àfàbàrà kankan mú ló ń níní lára. níní oh, yà mí lẹ́nu sà. bèrèbèrè kì í ṣìnà. ẹ̀yin lẹni gbogbo ilé sà ẹ̀yin dẹ̀ lẹni gbogbo mọ́tò tó wà nù kọ́ńpáǹdì sà. pẹ̀lú ògùn ọlọ́run. Ah, bọ̀ sà kí ló dé wà lọ́wọ́ mọ́tò èrò sà tí wọ́n tó ṣẹlẹ̀ sí wa yẹn fi wá ṣẹlẹ̀ sà ọlọ́run yà mí lẹ́nu sà. ó ṣe mo dúpẹ́ ṣe rí àdúrà ló yẹ ká máa gbà ọlọ́run má jẹ́ ká sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò kí ọlọ́run máa gbàdúrà wa pẹ̀lú situation country òun náà ló mú mi lọ wọ commercial bus nítorí pé mo realize pé bí ìlú ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ará bí yẹn máa ń fojú sí àwọn mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ wọ́n máa ń fojú sí wọn lára máa ń wò pé kémi nìkan kí n máa dá travel pẹ̀lú mọ́tò ńlá tí ò séèyàn torí tiwọn náà ni mo sá fún ni mo fi decide láti lọ wọkọ̀ èrò ẹ̀tún awọkọ̀ èrò tàtún awọ̀ látún kó sí wọn lọ́wọ́ ẹ̀rí pẹ́lú ọmọdé àṣekùn aburú. ẹni pọ́ìntì sá. sista mi once again um, mo fẹ́ seize opportunity láti fi bẹ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ mo bẹ̀ lẹ́dàá ẹ̀ lórí n tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹni dẹ́ni wọn mi ò mọ̀ ẹ́ rí o ò mọ̀ mí rí wá wo bí wọ́n ṣe wá fọ́ọ̀sì mi àti ẹ ṣeun tí ò tẹ́ lọ́rùn tí àjọ mọ̀ sí tí àjọ agree pàápàá lójú gbogbo àwọn èèyàn ń bẹ yẹn it was not done intentionally i am highly sorry má bínú jọ̀ọ́. ìyẹn ti lọ sá ṣe rí àwa gangan ni a máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe nítorí ó kọ̀ dàbí ìgbà pé ọlọ́run fi yín ṣe gàrí tíra wa ni ẹ̀yin náà ìwọ̀n gbà tó béèrè acceptance fee lọ́wọ́ wa fifty fifty thousand naira ẹ̀yin lẹ san wọ́n tún wá béèrè ransom two point five million naira ẹ̀sùn tèmi ẹ tún sọ tán kú tó jókòó yìí láì ṣe pé bóyá ẹ mú wa ẹ mọ̀ràn wa kankan ẹ tún wá san fifteen million naira fún ara yín in fact èèyàn ní í sà. ní ìgbà tí wọ́n fi ń bẹ̀rẹ̀ gbẹni tí ó bá lówó adẹ̀rí tí wọ́n pààyàn kan tó ń pààyàn méjì. bẹ́yìn méjèèjì ṣe wá kóra yín síbi kan yẹn mo ti wá rí i pé ẹ̀yin náà lówó lọ́wọ́ mi ò dẹ̀ fẹ́ ó já síkú in fact tí n bá mọ̀ pé àwọn arábí yẹn wọ́n máa bẹ́ẹ̀ fáwọn tí wọ́n pa yẹn màá sáré sanwó tiwọn náà màá dẹ̀ kílèmù wọn bíi pé bí mi ni wọ́n jẹ́. I think um, ṣé mo ti fún yín ní fóònù nọ́mbà mi kẹ. bẹ́ẹ̀ni sá. mo ti fẹ́ yín náà. bẹ́ẹ̀ni ó wà lọ́wọ́ sá. ẹ má hesitate láti pè mí.

gbogbo fún wa pátápátá ni wọ́n gbà tí ò kẹ́yìn. ó ló máa yẹ kéèyàn bó lórí burúkú wọ mọ́tò. ọlọ́run mà ló fi máa yẹn ṣe gàrí tíra yẹn. ọlọ́run ni o. if not hmm. níbo lẹ́ẹ̀ bá ti rí àdúrà owó tó ní wọ́n gbà lọ́wọ́ yìí. wo èèyàn ní mà nìyẹn tó bá ń wá èèyàn ọlọ́run kò dìgbà tó bá sọ fún mi pé pásítọ̀ yé ọlọ́run ni èèyàn yé ọlọ́run sórí that same man ó ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn owó àwa méjì ló san níbẹ̀ yẹn i'm telling you kò mọ̀ mí rí o kò dẹ̀ mọ̀ ọmọkùnrin yẹn rí òun láti claim pé family. òun la jẹ́ tó bá rí owó tí màá yẹn ná bẹ́ẹ̀ ó tún sanwó tarẹ̀ close to twenty five million naira ló ní. Ah, èèyàn ni èèyàn ni o. àmọ́ ọ̀rẹ́ mi pẹ̀lú gbogbo nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi lẹ́yìn èmi tí o sọ fún má tó bá ẹ̀dá àlàyé kan sọ̀rọ̀ mo dẹ̀ ń sọ̀rọ̀ báyìí nígbà tí mi ń ṣe tàtà ta ni mo fẹ́ bá sọ nítorí pé gbogbo aláǹgbá ló dánú délẹ̀ àmọ́ ìtinú o ò hmm. ṣe báyìí. ìwo lẹnu awo ń wo bẹ́ẹ̀ni. nǹkan tá kókó ń sọ yìí kò ń rí ìdí mẹ́ta kò ń sọ̀rọ̀ pé nǹkan ṣọ́ọ̀ṣì fún mi rè so kò ṣẹnu ẹ báyìí. Hmm wọ́n kékeré tiẹ̀ ni gbogbo yẹn àánú ni mo rí gbà ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára mi ọ̀pọ̀ èèyàn ló wà bẹ́ẹ̀ tí wọ́n ní owó wọn lọ́wọ́ tó dẹ̀ ń pa wọ́n dànù wò ojú mi ni wọ́n ṣe pa èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ <laughs> èmi ló yẹ kó máa pè ní Oríyọmí. o rò pé johnny kékeré ni mo lọ bad experience mo lọ níbẹ̀ yẹn. Ah, johnny ńlá ni ọ̀rẹ́ mi. Eh lálẹ́ ńlá ni ọlọ́run ní jẹ́ ó kàgbà kó ẹ̀ mi ìgbàdúrà ah, ẹ̀ fọ́nà. ọgbọ́n májà ẹ kí ni wàá tó ah, ọlọ́run tiẹ̀ jẹ́ kí ni rírú ẹ̀. Shakira, wetin dey happen now? Where you dey? Eh? Bini? Ah! Bini bisi báwo? Kí lè ṣe ń bẹ̀? Ṣé Shakira ni? Eh. Ẹ bá sọ. Hello Shakira. Hey, shut up! She mo pé in the last two weeks o play ball Yeah. O kàn ò what are you saying? Look, look, your days are numbered, okay? Me ò ní sọ jù yẹn lọ Call ẹ. Kọ́ lórí fóònù fún Animal. Baba. Ah, Tómọ̀jé. Ọmọ ayé kí ló ń ṣẹlẹ̀? Hello Aláyé. <laughs> Eh, eh, mo fẹ́ fún ẹ ní information kan ni. Yes. Eh, jọ, èmi ò mọ bí information ṣe dé ọ̀dọ̀ àwọn ọ̀gá wa o. But mo fẹ́ sọ fún ẹ wípé wọ́n ti give order wípé kí wọ́n da àwọn boys síta and of course pẹ̀lú nǹkan tí wọ́n sọ tèmi náà wà níbẹ̀ tí mo gbọ́ ó dàbẹ̀ ni pé ó dàbẹ̀ ni pé eh, àwọn guys ẹ̀ máa ṣiṣẹ́ dé side of the yẹn. níbo. gbogbo àdúgbò yẹn pátá ó wà nínú nǹkan tí wọ́n sọ fún àwọn boys mi. níbi táwa yìí. ẹ eh, yes. Eh. mo wá fẹ́ kẹ́ jọ torí ọlọ́run ẹ ṣiṣẹ́ bó ṣe yẹ kẹ́ ṣe good kẹ́ very very vigilant kò jù bẹ́ẹ̀ náà lọ. wàá ṣe. adé máa múra wa létà. ok ok all right. aláyé kí ló wá pùn. àṣkàrí tó mú òjì ló pè mí sìn. àwọn ọlọ́pàá ń bọ̀ mí báyìí. irọ́ ni. yà. ẹ ẹ jẹ̀kọ́ máa bọ̀ wá àwa lè. jọ ṣé mo lè rí fifteen thousand lọ́wọ́ yín ó wà very important. ah fifteen thousand dadi owó pọ̀ lọ́wọ́ mi àti pé ọjà ò yá lẹ́nujọ́ mẹ́ta yìí. ọjà ò yá náà ni tákémi náà wà òkè ní ilé wàá bá yín kò sí wàhálà lọ́rọ̀ kan mi ò lè rí. ẹ ṣeun. dadi dadi ẹ jọ ẹ wá sa ẹ sa ẹ jọ sa àgbẹ̀rù tí ò da tọ́jú òyà sẹ́mi àwọn máa sọ pé ìwé máa tọrọ owó káàkiri ọlọ́mà dọ̀tí wa níbi tí mo bá lé ayé mi dé yìí ẹ ṣe ń wo owó yìí owó àjọ twelve thousand ló wà níbẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n fún ten thousand. ẹ̀rọ ọlọ́wà bá ti lẹ́yìn náà ojú òní tí wà tó pọ̀ sí yóò pèrè ajá five yẹn torí fifteen kankan mo fẹ́ lò ẹ ṣe mo dúpẹ́. kò sẹ́ni tó lè fowó aláǹtakùn rọṣọ máma jẹ́ ṣàṣedànù ní tèmi tó ṣe ń báyé ta lọ́kàn tí mi ṣe fún. bàbá ọlọ́pàá. bàbá. bàbá ẹ. get up. Oh, okay. ah. bàbá ẹ. àìmọ̀ṣẹ́ kọ̀ ọmọ orogun ẹ̀ ló mú ẹ torí bomi gbígbóná. mo get information pé ìwọ gángan ló sọ fún wọn pé kí wọ́n wá síbí báyìí ìwọ ìdí nìyẹn tí mo ṣe sáré pa ẹ́ torí mo ní láti sọ ẹ̀ṣẹ̀ fún ẹ kí má bàa jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ìwọ ní káwọn ọlọ́pàá wá ra ọdọ àwọ ó fẹ́ kó pa mí. Oh, I see. èmi náà wàá fẹ́ rún ẹ padà sáwọn ọ̀gá ẹ ṣùgbọ́n mi ló rún ẹ lójú ayé ojú àlá ni mo fẹ́ kó ti máa lọ jíṣẹ́ fún wọn ah! kó sọ fún wọn pé iṣẹ́ tó rún ẹ ó ti pọ̀ jù fún ẹ wò lè jẹ́. sáyé ẹgbẹ́ má ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ dáhùn ẹlẹ́nu àbí ṣé ń give and take continue. ẹ̀yin boys. Bye -bye ẹ yẹ kó lọ jíṣẹ́ fáwọn ọ̀gá ẹ. ẹ ṣe mí. fọ ẹ a ní kò sí wíìgì dànù ó ṣe dànù ó tún lọ bomi sórí ó sì tún complain wá wá wá má dà ọ́ òwò sí bíbá yìí o má ṣe má ṣe nǹkan tó fọ́nì sí ilé tèmi o ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ ká lọ sọ́spítà dókítà ló lè ṣàlàyé nǹkan tó ń ṣe ẹ́ tó bá jẹ́ pé malaria ni dókítà máa rí bó jẹ́ typhoid òun ló lè ṣàlàyé. ah wo o tiẹ̀ ní point ṣorí bí malaria yẹn ṣe ń wọ̀ mí lára mo ní láti dé hospital ọ̀rẹ́ mi yọ̀yọ̀ ó tiẹ̀ ti hàn lójú ẹ pẹ̀lẹ́. jọ̀wọ́ máa fi kan gbà kan máa fi kan gbà kan lọ́wọ́ mi. ìrànwọ́ ìrànwọ́ àlàáfíà ni mo ń fún. advice tí mo máa fún yín báyìí ni pé kẹ́tẹ̀tẹ̀ rẹ́jísítà fún antenatal so ẹ lè mọ àwọn oògùn tí ó yẹ kẹ́ máa lò because ṣùgbọ́n òògùn yín oh, nígbà tá a ṣe test yẹn ó ó ní bó ṣe rí. Ah, ẹ wo dókítà ìfọ̀rọ̀ lóògùn sílẹ̀ ah, kí ni dókítà ń sọ yìí ẹ wo dókítà ayé yín ò ní bàjẹ́ o ṣé rí oyún tẹ̀ ń wo yìí oyún tẹ̀ ń wo yìí oyún ẹ̀sìn ni olóhùn níjà ṣẹlẹ́yà láàárọ̀ ọjọ́ ayé wa ẹ wo ẹjọ́ torí tọ́lọ́hùn oyún yìí sẹ́ ẹ bá mi ṣe ọlọ́run ni mo fi bẹ̀ yín ah, ẹ wo ẹjọ́ torí tọ́lọ́hùn bí bá ṣe máa ṣàṣe oyún yìí fún mi ṣáà ni mo wá. it's okay eh, ṣe rí nǹkan tí mò ń tra láti explain fún yín nìyẹn tí ẹ jẹ́ kí n sọ tán ẹ ṣe rí oyún yẹn máa le díẹ̀ ẹ understand ó máa le díẹ̀ láti sọ pé ká ká ṣe oyún yẹn because ṣe rí àti ṣe oyún yẹn kọ́ ni problem but fifty fifty ni sọ̀rọ̀ mi yé yín nǹkan tí mò ń tra láti sọ ni wípé tá a bá ṣe oyún yẹn ó possible kí nǹkan tí a lérò kó ṣẹlẹ̀ ó dẹ̀ possible náà ká ṣe kó wà successful. yẹ́ẹ̀ ayé mi ti bàjẹ́ tèmi ti padà ta ọ̀rẹ́ mi ṣé owó mi ràn ọ̀dẹ̀ ní kí n ní sùúrù. ọ̀rọ̀ wà láàrin ìgbà tí ṣe rí ẹ kò sí oyún tẹ̀lé ṣe ẹ kò ràn mí lọ́wọ́ ni àfi tèmi kò fẹ́ ṣe nìkan ló kù kò sí oyún tẹ̀yìn ò lè ṣe láyé yìí ẹ jọ̀ọ́ bá mi ṣe oyún yìí ẹ jọ̀ọ́ torí tọ́lọ́hún oyún ẹ̀sìn lóyún tá à ń sọ̀rọ̀ ẹ̀sìn èmi ló yẹ kò lè yé yín orí mi kò lè yé ẹ̀ kò ah, sọ pé ṣe boyún ni. it's okay it's okay lóòótọ́ iṣẹ́ wa ni ṣùgbọ́n ah, èmi máa advice ni wípé kí n fi oyún yẹn sílẹ̀ sọ̀rọ̀ mi ti yẹ kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Ah, ó dàgbé nǹkan tí mò ń sọ ẹ̀ ló ń dá sáà ẹ̀ máa wọ̀ mú mo ṣe máa yọjú ọ̀rọ̀ ara mi máa mọ̀. ẹ wo ẹ̀yin ni mo máa ní láti bá sọ̀rọ̀ torí eh, kò sẹ́ni kò sẹ́ni tó lè fowó àìta olùmọ̀jẹ̀ sórí burúkú láàárọ̀ ọjọ́ ayé mi ṣe ìṣiṣẹ́ lè yóò ṣe ìṣiṣẹ́ ò ṣe tẹ̀ báyìí. ẹ ló sà ìjọ fẹ́ rin yín wá urgent. okay sir ẹ ṣe dẹ̀m̀bó yìí sọ pé inú ẹ̀ ń bí mi gan ṣá inú ẹ̀ ń bí mi láti sàlẹ̀ kùn ṣá sọ pé òun ṣe kọ̀ọ̀kan wá rárá kọ̀ọ̀kan waste owó mi ni òyìnbó mọ́tò láti bí síbẹ̀ yẹn láti bí síbẹ̀ yẹn ọ̀dẹ̀ múṣẹ́ wá. sọ pé mo ti wọ́n ẹ mo ti wọ́n ẹ gidigidi gan wá fowó mi ṣòfò tó bá kọ̀ tó múṣẹ́ wá in next three four days ọmọ wàá regret pé o mọ̀ mí o tó kọ tó bí o ṣìṣà. baba ẹ má bínú mo promise máa múṣẹ́ gidi wá. shut up ṣe ń promise mi ni. olóṣì ni ẹ wọn lè múṣẹ́ wá o promise ah, kó wá jẹun òṣìṣà oúnjẹ náà ló kàn jẹ òrìṣẹ́ òrìṣẹ́ mú wá mi máa wò promise mi promise olóṣèlú ẹ wà láyé ẹ má bínú. ọlá ẹ ló ń jẹ náà ọlá ẹ ló ń jẹ. ẹ má bínú ẹ má bínú ẹ mọ̀ pé òun náà ti ṣe dáadáa síwájú tẹ́lẹ̀ òye yín ó dà pé tàdé gbé díẹ̀ on his behalf ẹjọ́ ẹ má bínú torí ọlọ́run ìbá yìí náà rántí eléyìí tó gbé gòsò yìí nígbà kan tí òun kò ṣe kankan wá ta ó padà ṣe nọ́mà. ó ti túra ẹ ṣe. o ti túra ẹ ṣe. orúkọ burúkú ẹ ò jẹ́ tún ṣe bíbẹ́ ẹ̀kọ́ wọn náà jẹ́rìí lẹ́pàá kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀. bọ́s sà iṣẹ́ ọ̀nẹ́rẹ́bù tí mo sọ fún yẹn sà wọ́n máa ní wíkẹ̀ndì sà. wà á ṣeré rí ẹ pé wo wo àti Jasper ẹ tẹ̀lé lọ wíkẹ̀ndì ẹ parí iṣẹ́ ọ̀nẹ́rẹ́bù yẹn straight up. ok boss. bàbá ẹ jẹ́ ń tẹ̀lé wọn máa ṣe nọ́mà ń bẹ̀. lè ń dà fún yàrá yàrá ẹ̀ kí ló ń ṣiṣẹ́ gan o lè múṣẹ́ tiẹ̀ wá o ń tẹ̀lé wọn o ń tẹ̀lé wọn àbí wọ́n lè àbí kí fìbọn dán ẹ̀ wò ni máa ìwọ náà bọ́ síwájú. máa ṣe bí kí n sílẹ̀ náà máa ń waste owó náà máa ń waste owó náà. a ṣì náà máa mú jù ọ̀sán jù. lẹ́lẹ̀ àwù àwù àwù yẹ́yẹ́ àkúwárà mo ní kí wọ́n á sọ fún yín pé wọ́n ti discharge mọ́mí ní hospital. oh thank god. wọ́n wá ní tó bá di ọ̀la mo fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ yín pé kí n sọ fún yín. wàá dúpẹ́ lọ́wọ́ mi mo ṣe yẹn a ṣe láti wá dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run ló ní gbogbo ọpẹ́ kan dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah, ah, ṣé bí wọ́n ti ń bá mi ṣiṣẹ́ tipẹ́ o dẹ̀ mọ orí èèyàn tí mo jẹ́ mọ́sọ̀ màmá onímàmá tí wọ́n ṣẹ̀ di star jùlọ sórí wàá tún máa dààmú wọn wọ́n máa tún náà ń bọ̀ ń bí no no no no no no má ṣe yẹn má jọ wá bí o jẹ́ kó rest sílẹ̀ èyí tó important jù gbogbo àwọn oògùn wọn tí wọ́n kó fún wọn tí wọ́n rà ẹ̀wẹ́ nìkan kó mójútó wọn kán lè máa lò ní time tó bá yẹ kí wọ́n lògùn kán dẹ̀ rest dáadáa mi ò ní mind láti fún wọn náà ní two days off a kò lọ mójútó màmá. ẹ jí sá. èyí tó dẹ̀ tún dàbí ẹ̀ tó bá di kìráǹgìdá pọ́n fẹ́ kí mi tó bá dọ́dọ̀ wọn pè mí sórí fóònù mi màá bẹ kí mọ́ mi ṣòdìbọ́. All right. Everyone. Yes, sir. Ah, yes. The moment you have been. I get my money. Mommy is sick, gone. Bàbá àdìgbò lọ́dọ̀ ọ̀dọ̀ wọn náà ti discharge you. Bàbá àdìgbò Yes, ṣé kò sí problem? Problem wọ́n sọ. Problem. Ọmọ wọn. Irú problem wo ló fẹ́ wáyé? Mo ti sọ fún ẹ ọlọ́run ti fi wá mọ́ra wa so ìwọ̀nba orí tí ọlọ́run bá kádàrá ká ṣe láàrin ara wa i will do it ṣe lórí ọ̀rọ̀ owó ah tó bá ti wà níkàáwọ́ mi i will do it for you máa ṣe fún ẹ. ẹ sà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kì í ṣe lórí ọ̀rọ̀ owó nígbà tá a dé láti ọ̀dọ̀ àwọn ará bíi kò pẹ́ ẹ̀ mo wá rí i pé ara mi ń ṣe bákanbákan wọ́n ò gbé kí nìkan tó ń ṣe mí mo lọ sí chemist mo lọ rògùn mo wá rí i pé nǹkan yẹn ṣì ń continue ibẹ̀ ni mo ti wá decide láti lọ rí doctor nígbà tí mo wá dọ̀dọ̀ doctor doctor wá jẹ́ kí n understand pé mo ti lóyún. Ah, ìyẹn ni problem tó wá wà torí pé o ti lóyún. Eh, bóyá àwọn bọ́ìsì sí ṣe boyfriend ò fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni àbí kí ni problem bẹ̀. rárá sá o ṣe rí kó tó di pé a bọ́ sọ́wọ́ àwọn kidnappers yẹn ó ti tóṣù kan tí mo ti ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin nígbà tá a dé máa dé ọ̀dọ̀ àwọn kidnappers yẹn kẹ́ nìyí gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti yín ìgbà tá a dẹ̀ kúrò ńbẹ̀ tá a délé mi ò bá ọkùnrin kankan ní nǹkan pọ̀ rárá tàbá ní pé bóyá. story tí o fẹ́ máa sọ yìí tí n bá ṣe ẹ lọ ó túmọ̀ sí wípé èmi ni mo ní oyún tí dókítà ẹ sọ pé ó ní. Eh, bẹ́ẹ̀ ni sá eh, kẹ́ máa wò sá o kì í ṣe pé bóyá mo fẹ́ nìyí lára mo ti fún alára mi lọ bá dókítà pé mo fẹ́ yọ oyún inú mi ibẹ̀ ló ti wá jẹ́ kí n mọ̀ wípé tí bá ní mo fẹ́ yọ oyún yìí bí fifty fifty chance ló wà ńlẹ̀ pé ìzídà kí n survive ẹ̀ or kí n lose ẹ̀mí mi. bẹ́ẹ̀ ni sà. okay well ọmọ wọn mi. bó ṣe wọn lọ́wọ́ bá ló máa ń ṣọlá ọ̀nà kan dẹ̀ lèèyàn ń gbà mọ́ra wọn lóòótọ́ àìtí ìmọ̀ra pípẹ́ jù bẹ́ẹ̀ náà lọ pọ̀ lẹ́nu ọjọ́ méjì sí mẹ́ta tá a fi bára wa lò èmi náà sọ díẹ̀ mo lè sọ díẹ̀ nínú irú ọmọ tó jẹ́ mo rí wípé wọ́n bí ẹni rè well àbí o tún tún ra ibi thereafter o ti wálé mi fún ẹni fún ọlọ́gbà mélòó mélòó àwọn ọmọ tán ti máa máa disturb olúwẹ̀ pàápàá tí wọ́n bá ti rí ogun báyìí wọ́n ní orí kò disturb òkè láàrin ìlú wáyé. ó fẹ́ kí n nígbàgbọ́ nínú ẹ̀ díẹ̀ dẹ̀ máa wèmí náà tó bá jẹ́ pé lóòótọ́ story tó sọ ìbẹ́ẹ̀ lórí ipò olóyún tí kì í ṣe pé o fẹ́ hùwà bí àwọn ọmọ kan ṣe ń hùwà kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ tó bá filẹ̀ o no no no no no no mo lè fẹ́ màá gbà ẹ́ màá gbóyún inú ẹ̀ màá dẹ̀ gbà ọ́ náà màá tọ́jú ẹ̀. ṣé rí oyún yìí kò mú mi kí n fi sílẹ̀ rárá nítorí ẹ̀ ni mo ṣe wá bá yín bóyá ti bá náwọn specialist kan ká lọ bá wọn tábàdé dọdọ wọn tó bá confirm pé lóòtítọ́ ni mo lóyún ẹ jọ̀ọ́ sá ẹ help me ẹ bá mi fún wọn lówó kí doctor get rid of it because <laughs> kẹ má rí mi nírìí pé mo fẹ́ wá lù ní jìbìtì. àṣedànù ló ń ọ̀rẹ́ dọ́kítọ̀ mi ò kọ́ yàwùrà rìsọ́ọ̀tì ti wà rèé bí arábìnrin ti lóyún. for real. for real. a ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa o ní ìta àtijọ́ ń bá bọ̀ tàbá dẹ̀ ń sọ̀rọ̀ pé nínú iṣẹ́ yìí ilẹ̀ títà sí now as it is ní tó ń attempt láti ṣe ẹ máa advice kó máa attempt rárá pé òun fẹ́ ṣe oyún yìí bẹ́ẹ̀ ni fifty fifty ni bẹ́ẹ̀ ni tó bá insist pé òun fẹ́ ṣe wẹ́ o lè ṣe kó padà survive ẹ̀ o dẹ̀ lè ṣe ó já sí ikú tó bá padà ṣe náà tó tó mu jẹ <laughs> èyí tó wà lẹ́yìn ọ̀fà ojóòjì náà kò tún ní chances àti bímọ mọ́. bí ọlọ́run ọba ò sí òmùgọ̀ ní ọwọ́ ẹ̀dá ọlọ́run ló mọ ohun tí ẹ̀dá ò mọ̀ tàbá ń gbàdúrà kí n tó dá yọjú tí ohun tó dá bá wá yọjú tí ò bá wọn yàn kọ́ kí lẹ̀dá lè ṣe èmi rò pàdúrà tá a máa gbà ní pé ohun tó bá wù wá ni kó wọn ẹlẹ́dàá wa ìwọ náà wò bí ọlọ́run ṣe nírìn àjò ṣe máa rí initially nígbà tó kọ́ ń sọ̀rọ̀ yẹn fún mi èmi náà ò fi taratara gbà ẹ́ gbọ́ ọ̀ǹtọ̀ ìgbà tó dọ́dọ̀ dókítà mi tún wá wo tí wọ́n fi kún fún ẹ wọ́n ní apart from pé ó jẹ́ fifty fifty chance wọ́n ní tó bá tún wá survive ẹ̀ ò lè lọ́mọ láyé mọ́.

ṣe níyàwó rí mo dẹ̀ bí ọmọ ẹ̀ ṣùgbọ́n bó ṣe wọn lọ́wọ́ bá ló ṣọlá ìyàwó ẹyọ tó bímọ ẹyọ kan fún mi ó ti jọ́ lọ́hùn-ún láti ọ̀dọ̀ tó ti gbé. ṣe pé kò wù mí kí n fẹ́ yàwó mi àmọ́ mo ń rẹ́ni tó dáa ẹni tó wù mí ó sì ni wọn. àmọ́ bí ọlọ́run ṣe kọ́ pé mi àti ẹ máa pàdé mo sọ fún ẹ mo ní odùn wò lọ́ọ̀dẹ̀ kò dẹ̀ ṣe bá nílé mo dẹ̀ stọ́dí ẹ mo dẹ̀ rí i pé wọ́n bí ẹ nílé rèé. kí wàá ló dé tó lè jẹ. careful. ẹ má kàn ń ṣe bóyá gìrì ló gbé bóyá wárápá bóyá mi ti ẹ̀ mọ̀ bóyá asthma dẹ̀ ni mi mọ̀ fún ìgbà tẹ́mi dẹ̀ ti try gbogbo nǹkan tí mo lè try ni mo ní kí nọ́ọ̀sì wá àtẹ̀yìn sí wèrè ẹ̀. wo aláyé ó jẹ́ kára ẹ̀ ya ara ẹ̀ ya rẹ̀ ò yá tó bá ti fáwa lówó ọ̀run lala o ẹ̀ nọ́ọ̀sì kí ló wá pùn. mo tẹ̀ sí fún ní abẹ́rẹ́ mo dẹ̀ máa kó àwọn oògùn kan lẹ̀ fún tó máa lò within two or three days it's going to be fine. problem ẹ̀ méjèèjì nìyẹn tówó ò bá ti yọjú sáwà tó pa àwọn èèyàn tó ọmọ owó wá fún wa òun lọ sọ́run nìyẹn àrùn ẹ o jẹ́ kó yé bẹ́ẹ̀ o. ó nìyẹn o tó bá lè lọ ṣe bí olórí burúkú tó fẹ́ máa ná wa lóò wèrè kan màá fún ara mi mo lè tó ìṣe wíìsì hundred bullets ó dàgbà kó o ti ń sinmi àgbẹ̀. ó tiẹ̀ gbọ́n má wọ̀ rí. má fi kan gbà kan lọ́wọ́.

sùn. Ah, àwọn àgbà síbò wọ́n ní àní torí àwíjàre àjẹkítọ́ gbẹmọ́ wa lẹ́nu. mo ti bẹ́ẹ̀ sọ̀pọ̀ ọ̀rọ̀ lẹ́ni lọ́sàn-án yìí náà. ò ṣe gbẹjẹ forí gbà wípé bí olúwa ti fẹ́ kórìí náà lórí. àmọ́ nígbà tó dẹ̀ ti wá rí báyìí kọ́ ọmọ kékeré ara ẹni ẹ má parẹ́ ẹ̀ náà lọ́n táwọn dókítà sì ń sọ wọ́n ní ilé ọ̀sẹ̀ iṣẹ́ tó bá ṣe ewu wà ń bẹ́ẹ̀ kò mọ̀ nígbà yà á tọ̀ pọ̀ ṣeré ìtìjọ́ lẹ́yìn iṣẹ́ ti rí reasons kí rọra máa lọ ilé jẹ́jẹ́ nígbà tí mo kẹ́ máa disturb mi ẹ̀ bá ṣe fi mí sílẹ̀ kí máa lọ. mi ò disturb ẹ ṣùgbọ́n mi ò disturb ẹ tó bá fẹ́ ká ṣeré yẹn ó ṣe problem kí n ṣe big deal wọ́n mi ò fi ẹ̀lẹ̀ kó máa lọ ní ọ̀rọ̀ lẹ́yìn ní after six ọlọ́run máa sọ wá lórúkọ burúkú ọlọ́run máa jẹ́ agbásúná burúkú ojúmọ́ ọmọ láfi rìn láfi ọlọ́run máa jẹ́ aṣàgbákò láfi pàdé àwọn àwọn àwọn kidnappers àwọn abẹ́nipa kí n tún wá fi ẹlẹ kó máa rìn lọ nírọ̀lẹ́ yẹn pé kó máa lọ lẹ́yìn àjẹ pé mi gangan láláì dá ti máa fi ẹlẹ mi ò lè fi ẹlẹ àmọ́ tó bá fẹ́ ká súnmọ́ ara wa yín ṣe bí fẹ́ máa fi ẹlẹ̀ máa lọ sí róòmù mi máa lọ sùn síbẹ̀ ṣòdìgbọ́ but I want you to promise gbígbé òní sunkún mọ́ wà á dé sùn. gbogbo tá a fẹ́ wá dẹ̀rọ̀ gbogbo tá a fẹ́ lọ́lọ́ máa ṣe ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ó ti bọ̀ sùn. promise you won't Kò mi lọ bá o. ìrìn àjò yẹn ṣe jẹ́ bó ṣe rí nù. Ah! tó tó fún lọ́rọ̀ lọ́hùn o. pẹ̀lú gbogbo ìtẹ́ ẹ̀ sọ̀kalẹ̀ lọ́tún lọ́sì òun ti lọ hospital wọn ni ó má ṣẹ́yún ẹ̀yin náà lẹ́ẹ̀tú lọ bákan náà ni ká kúkú gbà pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí bọ́lọ̀ ń ṣe fẹ́ kórìí ni. mo ah! ẹ̀dẹ́ ò ní tàsé àmọ́ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ ṣé ẹ máa lè bá mi tọ́jú ọmọ yìí. mọ́mí mo promise mi wípé màá gbìyànjú níbi tí ọlọ́run bá fún mi lágbára dé láti lè tọ́jú ẹ̀ torí ẹ̀ náà ni mo ṣe tẹ̀lé wá ṣe rí yàtọ̀ sí wípé mo ṣetán àti gba oyún inú ẹ̀ mo ṣetán mo rẹ́dí láti fẹ́ òun náà gẹ́gẹ́ bí aya mo ṣàlàyé fún un mi ò níyàwó ńlé mọ́ ní tí ó gbé mi dọ́dọ̀ yín nìyẹn mà ẹ bá mi bẹ̀ òun ni kẹ́ bá mi bẹ̀ wípé kó pa ọkàn pọ̀. wo ọkọ mi iṣẹ́ rí ọmọ ọlọ́kọ ọmọ olúńlá ọmọ àgbódèrè má ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní dójú sí wa. ṣàpà mi tọ́jú ẹ̀. Ah, ẹjọ ẹjọ mo rẹ́ni kejì ibo ló wà yìí ẹ wà lé ọ̀dọ̀ mi ìwà títa ni ah, ìwà àtẹ̀gbọ́n but ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ wá sí ọ̀dọ̀ mi lénìí no problem òkè ẹ̀ráyè wọlé ok ìṣẹ́jú kan péré màá ọ̀dà àwọn kan wá ṣe gate fún yín so ẹ jókòó dè mí nílé ẹ mo travel ní but mi ò ní pẹ́ dé ṣé dìbò ok ẹ má bínú mọ́ mi àwọn àbúrò mi ni wọ́n wá látọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ ṣé mo dúpẹ́ máa mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé máa ṣe ọ̀gá dẹ́rẹ́ bá ẹ jẹ́ kí n bá yín wá kan jíjẹ ah. mi ò tí ẹ jẹ́ ìyọnu. Ah, ah, máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah ó ṣe máa ní wọ́n fún ẹ ní peanut jọ má bínú ṣe peanut ń gbà tẹ́lẹ̀ ẹ̀hẹ́n ò gba peanut tẹ́lẹ̀ ó yẹ kó mọ̀ pé orin ti change ló ti yí padà nìyẹn nǹkan ti rí bó ṣe rí nìyẹn olórí burúkú lọ́wọ́n ẹ́sìpọ̀tà ni wọ́n mú iṣẹ́ wá mọ̀ lẹ́nujọ́ mẹ́ta láláyé sì ń kí fẹ́yàn kan pé àwérè ó ń gbowó kàn gbowó ó mú iṣẹ́ wà nǹkan tó wà nílẹ̀ náà làjọ ń pín yẹn ṣé kí wọ́n á gbé ẹ ìwọ nìkan ní sure client ta ní nìsín. more of the reason tó yẹ gbọ́dọ̀ máa fún mi lówó tó make sense na wọ́n fi encourage me ah, ìyá mi ìyá mi ẹrù rè ó parọ́ wọ́n ní láti fún ẹ lówó tó make sense bọ́jẹ́ kí n gbé ẹ débẹ̀ ó mọ iye èèyàn tó wà ní cabinet náà wọn bá tó bá wọlé yẹn náà làjọ máa pín látòkè kí nọmba one tó gbà kí nọmba two tó gbà kó tó kàn wá kó tó dé sálẹ̀ kó tó kàn wọ́n expo kó tó kàn àràtà àwọn ọlọ́pàá wà ń bẹ̀ náà. ok jẹ́ ká tẹ̀gbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ ah, ọmọ jẹ́ kẹ́mi àti a lè ṣeṣẹ́ yìí jẹ́ àkòlá wa ti pẹ́ nú ẹ̀ káwa gan tètè máa jẹ́ ẹ̀ tó dà. padà ah, ah, kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí ṣòye jẹ́ ń já ẹ lẹ́yìn èmi tó sọ fún má sọ fẹ́ lómi ogun pọ̀ fún wọn kí n kàn dé aláyé kó ní wá ibo ló ń bọ̀ tí má ti parọ́ fún ma gbé mi ṣépè ògùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni because bí mo ṣe dúró yìí cctv lè wà lára mi o understand má yẹ káàrò rárá sórí lẹ́yìn èmi tó ń sọ fún yìí má bá yẹn kankan sọ mọ́ aláìláìkẹ́ tó bá lóyà yẹ ká lóyà ó sì máa pure ìwọ ọmọ tí kò kọ́ máa ṣe continue bó ṣe ń ṣe ẹ máa múṣẹ́ wá ah, ah. days of reward ṣe ń bọ̀ tó máa ṣe kìkì gan-an tó bá ti lóyà everything máa dùn yá lọ. àtàdánù lómi torí kò sẹ́ni kò sẹ́ni tó lè fowó aláǹtakùn rọ̀ṣọ́ mama jẹ́ ṣẹ̀ṣẹ̀ dànù ní tèmi láti ṣe báyé ẹ̀gbọ́n ẹ̀ tó ní ẹjọ́ wádà. wọ́n ń toilet. ọ̀sùn kólóbó àwàyò ṣàlàfíà ni pẹ̀lẹ́ ẹ̀kú ọkọ̀ ṣe mind traffic pọ̀ díẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí. ìyàwó ẹ̀ nìyẹn o ọmọ wùmí and that's my wife ọmọ wùmí àbúrò mi ní ìbọ̀sùn ẹni tí wọ́n bí tẹ̀lé ohun rẹ̀. ẹ ní ìyàwó yín. ẹ ìyàwó mi ni. madam. kí bàbá kú ẹ. ó wàá kó mi máa jẹ báyìí. ẹ ẹ ẹ ọdún ṣe lánàá ẹ̀gbọ́n mi ẹwọ ṣe rí. kí ló máa ṣe fún àwọn bàbá ọkọ ẹ àtìyá ọkọ ẹ. ẹ ẹ ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí fún wa ẹbí bí oṣù mi ẹ má wọlé ọkàn tẹsí wa náà aṣọ tó wà náà ọkẹ ọkẹ ọkẹ ìnáwó wa ṣé ẹyin náà kọ́ ọ́ lọ́wọ́ ah no no no no no pọ̀ pọ̀ náà eh, um, um, ẹ ṣe ti sign àwọn document yẹn sọ. yes mo ti sign ọjọ́ rẹ̀ di owó ńkọ́ owó yẹn kò tí ì ní bẹ̀rẹ̀ bí báyìí ṣé pé kì í ṣe news mọ́ everybody náà ló mọ gbogbo tó ṣẹlẹ̀ sí mi lórí ọ̀rọ̀ àwọn kidnappers yẹn owó tí mo ná fún wọn yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù you see so màá kó àwọn documents yẹn fún yín but by next week màá ṣètò owó yẹn. ẹ ẹ bẹ̀rẹ̀ pé àgbàlagbà máa gẹ̀ta owó yẹn. ó ah, gbọ́n tí mò ń sọ látẹ̀ ṣe má bínú ẹ̀gbọ́n mi nǹkan tí mò ń rò pọ̀. a ní owó tí mo ná lórí ọ̀rọ̀ àwọn kidnappers yẹn ti pọ̀ jù so kò lè jẹ́ kówó yẹn rẹ́dì ní week. ẹ sọ fún old man ẹni tó bá di next week máa get owó yẹn rẹ́dì pọ́tẹ́lì máa kó àwọn documents yẹn lọ́ba yẹn. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbà kò sí wàhálà sàn ẹ wọ ọmọ amú document lọ́dọ̀ àdáde èmi á dúró di next week kí n gbóyàn fún. bọ̀bọ̀dá mi àjọsọ báyìí náà ọ̀dẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ lè ṣe sọ. máa gbowó mọ́tò máa dẹ̀ pocket money. ẹ ṣé o fẹ́ kí ọ̀nkú ẹ̀ kó jù àti pé wọn náà ṣé kí n ṣe pé torí owó yẹn ló ṣe fẹ́ dúró. a ó ti o ààrẹ kẹ trust mi sir àárọ̀ ọjọ́ mo ti rújú yín gbẹ̀yìn. ìyẹn náà dáa ẹ tí wo ò bá fẹ́ dúró fi ọ̀nkú ẹ̀ sílẹ̀ kò tí ẹni kò ń dúró kò ẹ má ẹ má tún ẹ má ń dọ́jọ kò ní kò dúró wọn máa kó dọ́kúmẹ̀ntì ṣàṣẹ dànù ní tèmi láti ṣe ń báyé ta lọ́kàn tí mi ṣe pọ̀. ẹ tún jẹ lẹ́nu láti bí jẹta ló ṣẹlẹ̀ tó lè tó ẹ. òṣèré ẹ mo ti rí ìròyìn bẹyìn sí láti máa máa lọ sí fọdí sísìn náà a máa pe nọ́mbà àmì tó rìn kò ní gbé mo pè ń sinú mo tún pè láti ẹ̀kọ́ sí ìsú ìtọ́kùn sọ. ọmọ rẹ ṣe dànù wọn. òun fún rẹ gbọ́dọ̀ tí máa wá bóyá máa gbé bóyá fóònù rẹ ló ní problem àbí kankan náà bí wọ́n lè jí fóònù ẹ̀ gan ó ṣe máa try àti ṣe so many things. kí fóònù mi ní problem fẹ́ kó mọ̀ lọ́lẹ́ mi. àní kò ń ṣe báyìí ó ti pé four days nísìnyí. tá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. tìjọ́tìjọ́ ló mi ṣe ti tàwíjì o sẹ̀rìntọ̀ ìyàyà níta kálámákó. ojoojúmọ́ nínú ṣàwòrán sí o kí n má rìnrìn àjò àlọ́ ìdè o. tẹ́ máa bọ̀ serious wo tí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí gan-an inú room bọ̀ sún láwa. fún wa ní ten minutes uh, ok kò sán fà wọ́n ti ń expect wa níbi tá a lọ. wo ọ̀rẹ́ mi ìgbà yẹn mo gbé máa lọ mọ́ ọ mi sọ pé òun ò feel like láti jáde mọ́ so bí wàá lè sọ bẹ́ẹ̀ fìlà ká jáde mọ́ nìyẹn. Ah, lọ́rọ̀ wo nìyẹn kí ló ṣẹlẹ̀ ohun mi <laughs> bọ́ kí ló dé. ẹ̀wọ̀ kòkò mi kí n jáde náà ní since tí bébí mi wà ń bí bàbá wọn máa flex. mo feel pé a ti ní plan gbogbo movement yìí tẹ́lẹ̀ so why now. ọ̀gbẹ́ni Cromwell àwọn lè rìn lọ bí kankan sórí <laughs> ah, ah, bọ́ ṣe wà ibi táìkọ́ọ̀dì lọ́ọ́ ní ṣe tóun bá ti sọ pé òun jẹun kò jẹun ni mi ìwọṣọ mi ìwọṣọ ni mi ìlọ mi ìlọ lọ sọ fún wa yẹn gbà á bẹ́ẹ̀ gbà á bẹ́ẹ̀ bí ọpẹ́ òun mi kì í bí ẹni bẹ̀rẹ̀ kan ojú mi ṣe kó ṣe pé òun tọrẹ wa. mo love baby mi that quest mi ò lè fi báyọ̀ ṣeré bó ṣe wà yìí mo ní take. well no problem irú nǹkan tá à ń sọ náà rè irúfẹ́ báyìí náà ló pè wá tá a bá ń sọ fún ẹ àmọ́ ṣó ń gírò ẹ ló máa gbé kiri ṣó ń kẹ́kọ̀ọ́. ọ̀fọ̀rẹ́ ah, o oh, kò lọ mọ́ lóòótọ́. dá máa lọ àmì jàre bọ́ síwájú ṣó ń kẹ́kọ̀ọ́ <laughs> àwọn owó bíi kọ́wọ́ ẹ̀ mi. ẹ bá mi kọ jáàmù lẹ́kùn yẹn. all right o. all right. èmi ò tí check out o. thanks for the room. kò tó bá ti sọ pé o fẹ́ hmm. ọdún pé ní fẹ́. àti láti lọ sẹ́ni ilé ẹ̀sìn sí ìgbàjọba. Bọ̀sún. Bóyá bàbá ọgbà ṣe ń sun lọ́wọ́. Anyway, tó bá jí, èmi ti ń jáde lọ bí iṣẹ́ o. Ìyàwó ẹ wà nílé, àtọ́jú ẹ, ohun tó bá fẹ́ jẹ. Àbí? Ṣé mi take care dáadáa? Ṣòdìbọ́? Ṣé àbá mi tọ́jú ẹ dáadáa? Tó bá ti jí, ohun tó bá fẹ́ jẹ kò sí fún. Ṣòdìbọ́ máa dá. All right tọ́jú lé dáadáa o kò dẹ̀ tọ́jú bàbá ọkọ ẹ̀ wọ́n fọlọ́sìn ìdí ìtàkùn rẹ̀. nítorí owó lọ́sọ̀ gbogbo ah bọ́sùn i love you ah, ìfẹ́ wà lọ́kàn mi o àmọ́ ah, lè kú torí ẹ o ìfẹ́ ń jó lọ́kàn o tí n bá rí ẹni nísìn o tí n bá rí ẹni ò lè wo o àṣẹ irọ́ ni irọ́ ni gbogbo ẹ̀ ẹ tó bá tẹ̀ máa ṣe irú bẹ́ẹ̀ yẹn wù mí ṣé ẹ kò ṣe sí sàkání mi ilé mi gangan ó wá lọ mú àbúrò bàbá mi tó yẹ pé bàbá tiwọn ẹ̀gbọ́n tó fẹ́ fún bàbá tèmi dá mi sí pé ẹ̀jẹ̀ kọ́mọ́lá méjèèjì ìyẹn ló wá kó tí wàá tó wá fẹ́ síta náà tó wá wọnú ilé wọn wá o tún bá wọn gbé o wá gbé rẹ ní ìyàwó wọn ó lè burúkú ayé àtọ̀run nìyẹn. báwo ṣe rò. mo ṣàṣìkò mo mọ̀ ẹ́ ní yéèjì papọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ́ àníkè mi ìmọ̀ pé okú ẹ̀ ni wọ́n ẹ̀ wo ó máa ní sùúrù rẹ̀ because mo máa. ṣe wá ṣe máa ṣe yẹn ebi lè wá jọ ọmọ mi sí ìwà ní kò lè kí n ṣe. ọba akẹ́kọ̀ọ́ orí ẹ̀ orí ẹ̀ fẹ́ jábọ́ lọ́rùn ẹ̀ ni orí ẹ fẹ́ jábọ́ lọ́rùn ẹ ni so ọmọ ọmọ bí bí orí mi ṣe dàrú tó lóru tí mi ò rí sùn mi ò lè sùn mo fẹ́ yàwó èrò o ò ní sùn o ò ní sùn ọlọ́ngbọ́ àníjọ sùn o ò ní sùn níta lè sùn bọ̀ ìwọ́n tó pé ìka ní ẹni bí ní òrè oorun sùn bí kò kúrò máa lórí àbí bí kò kú kò kúrò máa lójú ẹ nítorí tẹ́mi lè oorun sùn mo ní ọlọ́mọ àìkọ́lù ẹ ní migraine what what ṣé o fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni. mo jẹ́ kí n explain bó wọ ọ̀rọ̀ ṣe jẹ́ fún ẹ. ṣé wọ́n máa ṣọ̀kan tó yẹ pé mi ò sí má ló rún yẹn sùn sí ọmọ wa ọkú mi ò sí létí èmi àti ẹlájọ wà lẹ́sìn sọ àwa wọ mi àá lọ sìn èmi àti ànúra fẹ́lẹ́fẹ́lẹ́ àwa sùn bàbá tí wàá refresh àti wàá padà ìdí àti bẹ̀rẹ̀ bàṣẹ máa ṣe nìyẹn tòtá máa fi máa ṣe yẹn bí títí ilẹ̀ máa fi ṣú ara wa ti wálẹ̀ àti ọ̀pẹ̀ta máa lọ from there èmi àti àmà lọ àpò mi kò jù bẹ́ẹ̀ lọ. sọ yẹn ò ní lè possible kò lè possible because mo ṣe wà mo ti lóyún. ọdẹ ni ẹ ọdẹ ni ẹ ọdẹ mi ló bá sọ̀rọ̀ pọ sólò ń bá sọ̀rọ̀ èmi ló máa ń dà pọ. báyọ̀ tó bá kọ́ sí tó wọ́n wá tàbí ẹ̀rẹ́ òkú àtòrí wà sóbẹ̀ ọ́ ló ṣe. stop mo ti lóyún sẹ́ mo ti lóyún mi á kí n lè ṣe é fún ọkọ tó ń sọ yẹn. èmi ló èmi ló fẹ́ máa gélé. ẹ ò kọ́ òfin lọ́sọ̀rọ̀ pé tó bá sùn lórí oyún olóyún pé onítọ̀hún yóò ní ṣoríire. ẹ ṣé wọ ni. Ah! jẹ́ wọlé. ẹ̀lú ọ̀rẹ́. ẹ̀lú ọ̀rẹ́ mo ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ. wo wàhálà ti ṣẹlẹ̀ báyìí o mi mọ̀ wípé àbúrò ṣìfù ni ẹ̀gbọ́sùn. Ah, ah. are you serious? wo ó dẹ̀ ń bá mi sọ báyìí pé ní dandan dandan òun fẹ́ bá mi lájọṣepọ̀ o wàhálà gidi ló wà lẹ́bàá mi ìmọ̀ mú ife ṣọ̀rọ̀ ara mi ibi tí mo wà. ha! Hey irọ́ ọ̀rẹ́ kí ló wá fẹ́ ṣe báyìí sìn. Ah, iye ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ wo wàhálà gidi nìyẹn iye ò tiẹ̀ lè work kò lè work ni mo sọ ọ̀rẹ́ mi solution gan ni mo ni mo wá báyìí mọ ẹwà ẹ. o mọ̀ kọ́ tẹ̀mí rò ìwọ ṣe pé mọ́mì kò explain fún mọ́mì. so kí n máa lọ sọ́dọ̀ mọ́mì. torí tó o bá kúrò ń bẹ̀ nǹkan tó o fẹ́ kó bẹ́ẹ̀ ṣe á bẹ́ẹ̀ ṣe o. no problem no problem it's a good idea. okay tó bá tẹ̀wá pé mọ́mì tó bá ti sọ fún mọ́mì nǹkan tí mọ́mì bá sọ kó jẹ́ kèmí gbọ́. mo kò lè má lọ wọnú ilé ìwé lè tó pọ̀ ń ṣe bí jàkíṣà fi kan gbà kan lọ́wọ́ mi Èdùmàrè máa. èmi náà máa rí lókè. kò dẹ̀ pé òun lọ́bì kan pàdé. mo mi ò sọ fún mi òun lọ́bì ṣé ìwọ ń sùn lọ́wọ́ nígbà tó máa jáde mo dẹ̀ ní kó bá mi tọ́jú ẹ o ní ohun tó bá máa jẹ o ó ṣe fún ẹ. àbí ó dágbére fún ọ lọ́tọ̀ pé òun lọ́bì kan ni. fojú mi rí. kò rí rárá. rírà ẹ ti wo bedroom mi ṣé kò yẹ kó bí àwọn kan ṣe sọnù bẹ́ẹ̀ bí àwọn wristwatches jẹ́ gold àbí àwọn valuable things. no no no no no no no no no! forget about that kì í ṣe nǹkan lè sọnù mi ò tiẹ̀ lè suspect it and of course nǹkan kankan ń sọnù kì í ṣe torí pé nǹkan ń sọnù àmọ́ tí mo tó kàn fún ní ìsinmi ni pé gbogbo bí mo ṣe ń pe fóònù ẹ láti nǹkan ó ń kọ̀ tẹ̀ ni ó ń rìn ó ń kọ̀ tẹ̀ ni mi ò mọ tó ṣẹlẹ̀ sí wọn kò ń ṣọmọ bẹ́ẹ̀. ah àwọn kúrò ọmọ bẹ́ẹ̀ ni tẹ́fí lè máa pe tó fi ń kọ̀t kọ́ọ̀lù yín ọmọ bẹ́ẹ̀ ni bí ó ti palẹ̀ mọ́ nǹkan ní bedroom mi tí ó ti clear nìyẹn ó ti lọ́lọ́ ẹ̀ nìyẹn. ẹni tí wọ ọmọ ṣe láti ní ọmọ bẹ́ẹ̀ mọ́ra yín. ẹ mọ̀ kò gbé kọ́ọ̀lù yóò ń kọ́ ọ̀tẹ̀ for what reason. no no no no ẹ̀yin ò ń sọ bẹ́ẹ̀ yẹn ẹni tẹ́ ẹ mọ́ra yín ṣe ìwà tí ẹ mọ́ra ti tẹ́lẹ̀ ní tọ́kí ọmọ bẹ́ẹ̀. àmọ́ra wa àmọ́ra wa ṣe pé ọ̀dọ̀ náà mo ti lé àná tí mo dé mi mọ́ tiẹ̀ tẹ́lẹ̀ bọ̀ mi kàn gbé yẹn àwọn ọmọ ọ̀sìn àwọn obìnrin yẹn àwọn ìwà wọn tó ń wù táwọn tó ń gbòòrò ojú ẹ̀ dẹ̀ tún re gan tápẹ́ farabalẹ̀ ojú ẹ̀ re. stop that ojú ẹ̀ gan tẹ báwo ẹ rí pójú gan. o stop that fi yẹn lẹ òjàre. lóòótọ́ oríṣiríṣi àwọn ọmọ wọn ti kún gbòòrò nísìnyí wọ́n ti orí ọmọdé yìí very unfortunate wípé o mọ́ o ṣe mọ́ ni. sori tó bá wà pẹ̀lú òun mi for like three four days wà á mọ ìpè ọmọ tí wọ́n béèrè tí ó tuntun ra ìbí lélẹ́yìí kì í ṣe àwọn ọmọ játijáti ẹ̀yìn tí mo kàn ń rò ní wípé bóyá reason tó fi ń cut fóònù mi sórí ọmọkùnrin kan wà nínú ìgbésí ayé ẹ kó tó di pé mi come into our life tó jẹ́ kó máa ń disturb ẹ láti pàtó kíló lọ despite the Father pé màmá tó bí gan ó fà lé mi lọ́wọ́ ọmọkùnrin yẹn ò tí ì jẹ́ kó ní rest of mind nínú ilé mi olórí burúkú bá ṣàǹfààní lọ́mọkùnrin náà mi ò dẹ̀ mọ́ ìyẹn ni tó ń dùn mí ká jẹ́ pé mo mọrú ọmọkùnrin yẹn ni mi ò pààyàn rí màá ṣá màá tọrọ àforíjì nítorí ẹ̀ mo lè pa ọmọkùnrin náà do you know why the reason is ó lè fìyàwó mi lọ́rùn sílẹ̀ fún mi ó lè jẹ́ kí n gbádùn ìyàwó mi because mo ti love ọmọdé jù mi ò lè quantify love tí mo ní sí pẹ̀lú anything mi ò tiẹ̀ lè ṣe àìpa rárá rárá ọ̀ ah! torí kí ẹ sọ torí tó báyìí. olùkọ́ yẹ lẹ́nu kó lè mọ ibi tí ọmọ yẹn responsible kó lè mọ bó ṣe bó ṣe nítumọ̀ sí nígbésí ayé mi sórí ọmọkùnrin yẹn èyí tó dùn mí lè á ah, sórí oore tó lè ṣe mí oore tó lè ṣe mí ni pé ó lè kọ́ mi bí mo ṣe lè tíráàkì ẹ̀ẹ́ eh, former boyfriend ẹ̀yìn nítorí tí bá mo lè pa mo lè pa ọlọ́run lọ èmi náà lè arrange káwọn kidnappers kí wọ́n gbé àbí kí n arrange kan ní kó tọwọ́ bọ̀ wípé òun máa kúrò nígbèsí ayé wùn mí àtẹ̀mí o òun ò ní rìn ìsàkánì wa mọ́ èyí tí mo fẹ́ nìyẹn sórí tí n bá ti lè ṣe yẹn wà wá mọrú ìyàwó tí wọn dá ẹ fẹ́ gbogbo ẹ̀yin àbúrò mi ẹ máa máa gbádùn ni ọmọ gidi ni àmọ́ wèrè ni tí n bá sọ lọ sọ bọ báyìí o máa ronú lọ sọ́dọ̀ olórí burúkú tó ti ń fẹ́ yẹn má ṣàǹfààní yẹn o máa ronú lọbẹ ìyẹn ló kù. àbọ̀mọkùnrin kó má ṣe pé olórí burúkú tá à náà ló tún wá jí gbé gbogbo tó ń dùn mí nìyẹn àmọ́ pọ̀ ọmọ yẹn fẹ́ jẹ́rù mi gbàgbé yẹn. ọtí mi kan rò pé máa fi bóyá òun ló wà nídìí kínní yẹn. ọ̀nà òun ló ń bọ̀ mo rántí bóyá kí n pe mọ́ mi. àbí nọ́mbà màmá ẹ lọ́wọ́. nọ́mbà màmá ẹ wà lọ́wọ́ mi. ara ń tà sọ ni sórí màmá ọmọdé yìí tó bá máa délé wàá mọ̀ kó rẹ́ ni pé òun ó tún wá tún rẹ̀ ìgbà àkọ́kọ́ tí màmá ẹ̀ máa mọ̀ ní báyìí ó wọ́n máa welcome mi o lórí ikú máa ṣàǹfààní tó ń tẹ̀lé tẹ́lẹ̀ yìí náà ni ní ìmọ̀ bí n ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ọwọ́ mi adé tẹ̀ ìjọkọ̀ kí n bá lè pa fúnra mi máa gbé fáwọn agbanipa. hello ma ẹ kú jọ́ mẹ́ta mọ́ mi ma ẹ má bínú pé mo disturb yín ọmọ wù mí mo filẹ̀ ńlẹ̀ láàárọ̀ yìí nígbà tí n dẹ̀ fi máa padà wọlé lọ́sàn-án yìí mo mi ò rí inú ilé even àbúrò mi tó wà nílé pẹ̀lú mi ó ti bá mi wá káàkiri mo wá ń pe fóònù ẹ̀ ó ń kọ̀ tẹ̀. ọ̀dọ̀ mi ló wà. ọmọ mi irú kí lè sọ ọ̀dọ̀ yìí ni mo ní wá. jọjọjọjọ torí Ọlọ́run fi adé mi dé mi lórí o. mọ́mí ewu ni kéèké. E, e, kí ló tún báyìí tẹ̀ ń sọ ìwà àjọ sọ báyìí ẹ bá mi bẹ̀ kó máa bọ̀ lẹ̀ àbí kí wọ́n á gbé nǹkan mi tó bá fẹjọ́ mi sùn yín àbí tó ní mo ṣe nǹkan kan fún un ẹ jẹ́ kí n wá bá yín kẹ́ ṣàlàyé ẹ bá mi bẹ̀ mi ò kọ̀ láti dọ̀bálẹ̀ fún mọ́mì màá dọ̀bálẹ̀ gbogbo tó bá dẹ̀ ń fẹ́ màá fún èyí tó bá need màá ṣe fún mi ò kọ̀ anything anything mọ́mì ẹ jọ nítorí ọlọ́run ẹ ní kò dúró ẹ ní kò dúró kí n wá bá. mi ìfẹ́ wà láfọmọ́ mi o ṣẹ̀gbọ́n fi mí ẹ fi ọmọ mi o. mọ́mí hello hello. mọ́mí ẹ̀ kọ́ fóònù mi. wọ́n tàbí ẹ̀yọ́ dì í wọ́n ìjọ dì í ni àníkẹ́ wọ bẹ́ẹ̀dúrú mi lọ sí ẹ wọ àwọn fọlẹ́bù sí kẹka lẹ́ẹ̀kan bó yóò pé. ànẹ́rù mi ò ní sórí ah, sórí bí mọ́mí ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ni tí ó ní ọpọlọ tó lóye wà á mọ̀ pé kó má jẹ́ pé ọmọkùnrin yes ah, eh. ó ń bá ẹ orúkọ bọ̀sùn lóyún ó pọ̀ orúkọ olórí burúkú yẹn mi mọ béèyàn burúkú ṣe ń béèyàn rere jẹ́ orúkọ bọ̀sùn ló porúkọ ẹ orúkọ ọmọkùnrin yẹn bọ̀sùn olórí burúkú ni tiẹ̀ o bọ̀sùn jàdìjàdì bọ̀sùn wèrè bọ̀sùn tí ò ní ṣàǹfààní nìyí ẹ bóyá òun ló dọ́gbọ́n wá gbé ọmọ yẹn ni màmá yẹn ṣe lọ́kùn ọ̀fẹ́ wà lá ní tẹ̀mí rí nìyẹn kí n burúkú ah! máa bó lórí rẹ jórúkọ pọ̀ bọ̀sùn gidi bọ̀sùn wèrè bọ̀sùn ayúrí bọ̀sùn dáadáa. mọ́mí ẹjọ́ torí ọlọ́run fẹ́ lọ́ọ̀ká nígbà tẹ̀tí sọ fún mi lórí fóònù pé ìgbìyànjú mi wà ẹ ti ẹ̀ jẹ́ kí mi àti ẹ̀ fojú ríra ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀ kó ṣàlàyé fún mi. o lè rí o lè rí kí ló ní mo ṣe fún òun ẹjọ́ ẹ sọ fún mi máa jẹ́wọ́ fún yín tó bá jẹ́ iṣẹ́ tí mo ṣe ni màá bẹ̀bẹ̀ ń bì. àbúrò ẹ fẹ́ bayé ọmọ mi jẹ́ bẹ́ẹ̀ ni olójú òní lajúlẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ àbúrò ẹ fẹ́ bayé ọmọ mi jẹ́ mi dẹ̀ nígbà. àbúrò mi wò. bọ́sùn bọ́sùn àbúrò ẹ òun lọmọ mi fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kákọ́ọ́lẹ̀ tó gbé yín gbà pàdé ara yín. bẹ́ẹ̀ ni nídẹ̀yìn ìgbà tẹ jáde òun ni àbúrò yín threaten láti bá mi sùn mo dẹ̀ jẹ́ kó understand pé kò lè ṣẹlẹ̀ nítorí pé mo ti ń fẹ́ yín pé oyún yín dẹ̀ wà nínú mi ó ní láéláé ó ní gbogbo nǹkan tí mò ń bọ̀ òun sọ yìí ó ní kò lè wọ etí òun ó ní nǹkan tóun kọ̀ mọ̀ ni wípé ká ṣàgbá ara wa ní nǹkan pọ̀ mo dẹ̀ ní kò lè work gba tí mo dẹ̀ rí pé kò fẹ́ gbà òun ni mo ṣe wá sọ́dọ̀ ọmọ mi. ẹni sọ mú bọ̀sùn nígbà tí mo fẹ́ jáde lélẹ̀ mo fi ẹ̀rẹ̀ sílẹ̀ mo ní dáná fún bọ̀sùn ṣé ṣé ń bọ̀sùn táwa ń sọ yìí ni wà á ti mọ́mí ń rí fáàsì wípé òun lè ń fẹ́ra yín tẹ́lẹ̀ kémi àti ẹ̀ tó padì àbí bọ̀sùn mi ẹjọ́ ẹ jí mi ẹ mi ti máa ń lálàá. bọ̀sùn yẹn gògògògò náà ni òun ni. oh oh. Uh, mommy, thank you very much. Uh, mommy, okay, okay, okay, okay. Ẹ jẹ́ kó lọ báyìí. Ó ti yé mi, ó ti yé mi nsìn. Now, mommy, ò ń tẹ̀lé mi lọ báyìí. Lọ bo. Ilé. Yanjú kí ni? Kò lọ́ọ̀bì kankan. Jókòó kò ń lọ́ọ̀bì kankan ẹ lọ yanjú ọ̀rọ̀ ilé yìí tẹ́ bá yanjú ẹ̀tàn náà ẹ padà àbí ká wá yanjú tì kò lọ́ọ̀bì kankan. jọ̀wọ́ má fi kan gbà kan fi kan gbà kan lọ́wọ́ mi. bọ́sù bọ́sù kí ni oníṣẹ́lẹ̀ o rí pé pásítà ni o rí pé ọmọ àlè ayé àná so ìwọ ni bọ̀sù kélébé ìwọ ni bọ̀sù pẹlẹbẹ bọ̀sùn wèrè ìwọ ni bọ̀sùn ayírí so ìwọ òun ò sí lára àwọn bọ̀sùn gidi ìyẹn ni pé wọ́n lẹni tá à ń wí ìwọ ló jẹ́ kíyàwó mi sinmi ó jẹ́ kíyàwó mi níbùjókòó ó ó wá ń pretend ó ti wò ó ti wò èmi ni mo sọ gbogbo àwọn alásìtẹ̀ fún mi yẹn kì í ṣe tèmi nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ nínú ṣe rò pé kékeré. so ẹ̀yin lè gba ìyàwó tèmi lẹ́ni mú mi jẹ́ pé mi ti mọ̀ tipẹ́tipẹ́ tí ò ń ṣe sí ni mo mọ̀. torí pọ́ máa lè ló fẹ́ yá. báwo ìdí tó fi fẹ́ yẹ ọmọ àlè ní pé ká tiẹ̀ máa pé o ti mọ ọmọ tẹ́lẹ̀ o wá rí lọ́dọ̀ ọ̀nkù ẹ̀ o rí lọ́dọ̀ àbúrò pọ̀ sí ẹ̀ o rí lọ́dọ̀ ẹni tó kù bí ọlọ́run ẹ̀ tó ń bọ́ ẹ̀ tó ń tọ́ ẹ̀ tó rún ẹ lọ́lẹ̀ ìwé dàgbà kí ló yẹ kó ṣe. nítorí ìfẹ́ máa mú dání lọ. o rí pọ̀ máa lè gidi ní ẹ̀ṣọ́ máa kò yẹ kó mú dání wàá gbójú kúrò ń bẹ̀ ní. láì ṣàgbójú gbójú níbo o ò ní gbójú láyéláyé o fẹ́ kú ni èmi tani fẹ́ pa mi. wàá para ẹ ni. tani nbo mi ò lè para mi mi ò lè para mi. mo sọ fún ẹ. mi ò lè para mi. mo sọ fún ẹ mo ní mi ì lè afford láti fi ọmọ yìí lẹ̀ fún anybody. èmi náà lè fi lẹ̀ fún anybody. o bẹ́ẹ̀ ni. wo sori kàkà kàkà kí kó ṣeun tó fẹ́ ṣe yàrá kí wùn mí tẹ̀lé ẹ wàá yàbọ̀ lọ sọ́ọ̀rọ̀ mi ò ní rán ẹ o. kò jọ. à ń ṣe bímọ o. kò jọ. kò jọ. kò jọ. okay now fi wèrè tẹ́tí kò gbọ́ mi àbájọ náà àbájọ débi táì débi àṣepọ̀ lè ní tó dáwọn lẹ òní ò kan bí mi ò mọ̀ pé o fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ mí lẹ́sẹ̀ ni o fẹ́ jẹ mí lẹ́sẹ̀ ó lè o lè o lè o fẹ́ jẹ mí lẹ́sẹ̀ òní ò kan lé mi kó ẹrù ò tiẹ̀ kẹrù wá bí o lè ṣe kó kẹrù wá bí o kẹrù wá bí kí n tó gun òkè kí n tó bọ́lẹ̀ jáde nulẹ̀ mi bẹ́ẹ̀ ni mo sọ torí tí n bá mú mi kú òǹbí mi ò ní tẹ ìta yẹn. òòṣà kan wà nínú ẹ tó ń gbé nínú ẹ. ó ń dún ó ń dún gidi. àbí rédíò. ó ń dún gidi. ó ń dún gidi. bẹ́ẹ̀ ni. ìdí ń bàbá ẹni táyì tí n bá fi máa gòkè tó máa bọ́lẹ̀ tó kú òǹbí máa fi àdá la inú ẹ yẹn. lẹ́yìn yẹn kọ́ máa dẹ̀ gbé òòṣà yẹn jáde. lẹ́yìn yẹn kọ́ ẹ bá mi bí. ẹ bá mi bí. ẹ òkú ẹ kò kékeré ẹ bá mi bí. gbogbo ẹgbẹ́ wọn pààyàn wọn pàṣẹ àárẹ̀ kì í ṣe bí tẹ̀lé má jáde kò sí má jáde má jáde bí wà àti afẹ́ gbọ́ òkúlò ló. òkúlò jẹ́ rẹ̀ ní àti tí ìbá mú mi tó fi kó lọ́sẹ̀ níwẹ̀ àpẹ́ ẹ̀rọ kó mo máa ṣe ìlú máa bá nìkan. òṣàkà ló ń gbé lọ àwọn èjì omi kọ́ lájọ. wọ́n ní kí sóòbì àtúndé kí ló kàn pẹ̀lẹ́ yẹ kékeré lórí òkè ẹyẹ burúkú yẹn ni. ẹyẹ ò disturb yìí. Ah, ó disturb ó. Ah. mo mo ń gòkè bọ̀ abá yín. ẹ gbọ́ ni ẹ má sọ̀kò lẹ́yẹ. ẹyẹ ìyá mi ni. Ah, ẹ gbọ́n tó ní olórin kan sọ nínú tírà ẹ̀ ni ó ní bó bá rẹ́yẹ lórí igi dákun ò jọ̀wọ́ máa sọ̀kò lẹ́yẹ. ẹ kẹyẹ náà dákẹ́ sórí bá ń sọ̀rọ̀ lọ́wọ́. ok ok fìyẹn lẹ. ẹyẹ náà dá ṣé n ta torí ẹ wà nìyẹn. torí ẹ kọ́ o wọ́n ní kí sobi àtòdégbò olúgànbẹ̀là ké olórí story mi ni wípé ẹ wá lọ mú bọ̀sùn ẹ tẹ̀lé mi ká lọ báyìí kẹ fọwọ́ ara yín mú ọmọ ẹ wá lọ mú bọ̀sùn o ẹni kò fi mí lẹ̀ kó fi ìyàwó mi lọ́rùn lẹ̀ o ṣe mọ̀ pé à ń bá nítàn ká tún fa ní nítàn yá. ìwọ náà bó bọ̀rọ̀ jẹ́ kí ló mú òwe àìbánitán káfa nítàn yá. ẹ eh, ẹ eh, torí pé mo regret pé mo jẹ́ ẹbí bọ̀sùn ni. Ah, that means pé regret pé o jẹ́ bíi tèmi náà. ẹnu mi ò regret pé mo jẹ́ family tí. abọ́ ti takò tó sọ́gbè ó ló sólégédé. no no no no no mo lè máa bẹ́yìn ṣe ẹbí kí n má bàbá bọ̀sùn ṣe ìbọ̀sùn lè jọmọ tí. ẹ wo bí wo bí kẹyìn àti ẹjẹ bí. tọmọ bá ṣe ní tí ò da jẹ ká bá wí bọ̀ pé ẹ ẹ àìbánisọ kábàání káfàání tán yá yẹn má gbé yẹn wá. ìṣẹ̀lẹ̀ yìí ó ti wá pọ̀ jù báyìí. láàánú má gbé yẹn wá farabalẹ̀ èmi á pé bọ̀sùn sìn tó bá fi wàrú ọwọ́ ó bá jẹ́ kí n mọ̀ máa pàṣẹ fún wọn máa kó bẹ́ẹ̀ sìn ṣé mo ti rán mi iṣẹ́. ẹ ṣe sá o ni mo fẹ́ jẹ́ yìí. n tí mo fẹ́ nìyẹn. <laughs> wíwọ̀n ipò àbá ìròwó rà. báwo bọ̀sán ní ọkàn yẹn bá ti débẹ̀ báwo bọ̀sán báwo báwo. ọbẹ̀ náà lè wúlọ ni. ṣé bọ̀sán yẹn. òun gbọ́ngàn ni. ṣé bọ̀sán ọkùnrin lélẹ́yìí. mi ò mọ bọ̀sán méjì lọ́wọ́ bẹ́ẹ̀ o ṣe bí bọ̀sùn bọ́lá gàdé ṣe bí èyí lẹ̀ jẹ́ bọ́lá gàdé à ó gbà á ó ti gbà. ọ̀rẹ́ mi ẹ máa jẹ́ gbogbo iṣẹ́ tó rán ṣé bó náà mò ń jẹ́ lọ́wọ́ yìí. tó bá jẹ́ pé èmi ni mo bí ẹ gẹ́gẹ́ bí ìyá ẹ ṣe sọ fún ẹ tẹ́mi náà dẹ́ hùwà bàbá ṣe lájọ tí mo ti bí ẹ bọ̀sùn mo pa láṣẹ fún ẹ mi ò dálábà kúrò nílé ládùjọyè báyìí báyìí o gbọ́. ṣé nǹkan tó dáa ni ọ̀nkú ṣe yẹn ọ̀nkú tèmi ẹ̀jẹ̀ tèmi ọmọbìnrin tèmi ti fẹ́ fẹ́ sí ilé gẹ́gẹ́ bí ìyàwó mi tí mo ti ń date for kò má ṣọ̀rọ̀ four years àmásọ̀ yìí ìyẹn lè wá gbé sílé mo bánú lé wọn tán níyàwó àwọn ni ìyẹn ìyẹn ni ẹ mo sọ́ọ́rì sà mi ò lè kú o mi ah, mi kọ sí lẹ́nu mi ò tó bẹ́ẹ̀ o mi ò tó bẹ́ẹ̀ láti kọ sí lẹ́nu mi ò tó bẹ́ẹ̀ ok tí wọ́n máa kó lé wọn ẹ jẹ́ kí wọ́n bá mi mú ọmọbìnrin ìyàwó mi yẹn kó bá mi padà wá bí tí bá ti fojú mi rí màá mú nǹkan máa mú lọ ẹ̀mí náà kó lé wọn torí mi kàn mú tó wà báyìí sìn òun ni mò ń dóde ń bì í tọ́ba ti bá mú wá ti bá ti bójú rí èmi náà máa máa máa kó lé wọn kótó tí mò ń gbé ṣe tí mò ń jókòó ṣe lé wọn. mi ìkọrọ sí lẹ́nu sẹ́ mi ìkọrọ sí lẹ́nu sà mi ìtó bẹ́ẹ̀ kọ́ bá mi wá ọmọ yẹn kàn ní tọ́ba ti kọ́ bá mu wá mo wá lé wọn báyìí lé wọn ni mo wà kọ́ mu wá fún mi màmá lọ́lọ́ mi. hello hello bọ̀sọ̀ hello hello ẹ má ṣe ẹlú ẹlú ẹ má ṣe ẹlú ẹlú ẹjọ ń sọ̀rọ̀ ń sìn o ti kọ́ọ̀tù o ti kọ́ọ̀tù ó kó dà mọ́ mi létí ni ṣọmọ àbí ṣọmọ rẹ yọmọ nìyẹn ṣọmọ nìyẹn ó fóònù mọ́ bàbá ẹ létí ṣọmọ nìyẹn. bọ̀sùn agbádùn mi wo bí bọ̀sùn arí mi wo bí ìran. ẹ wo ṣe oore tèmi kan fẹ́ kẹ́ ṣe fún mi kẹ́ tẹ̀lé mi lọ báyìí mi ò kọ́ iye kí iye tó máa ná mi mi ò kọ́ iye kí iye tẹ̀fẹ́ charge mi ṣe rí kí píìsì lè rẹ́ ìnìní tí mò ń sọ yìí o mo mọ tí mò ń sọ o tí ẹ bá fẹ́ ní òkú èèyàn méjì lọ́rùn àbí kẹ́ ní òkú ìkan lọ́rùn inú àwa méjèèjì mi ò kọ́ yékéyé láti fún yín ẹ kàn tẹ̀lé mi lọ ẹ̀dẹ̀ délé mi ẹ̀dẹ̀ mú ọmọ yín lọ́wọ́ báyìí ẹ̀dẹ̀ mú jáde ládùn ọ̀fẹ́ ni. ládùn ẹran tó máa mèrè jẹ́ máa jẹ́ pé kì í sọ̀rọ̀ èmi lè wá sọ di business man bàbá jáde ẹ torí bẹ́ẹ̀ lọ́mọ ọmọ kó lọ́dẹ àbí. ọmọ yín ni ẹ̀gbọ́n mi. ọmọ mi ọmọ mi ṣerú ọ̀rọ̀ ilé wa ni. anyway mo gbà fún mi ní two weeks after two weeks tí n bá dé ibẹ̀ yẹn bọ̀sùn àárọ̀ pé àrà ló kọlu òun ni máa bọ́ọ̀dù ẹ̀ jáde ni ṣáàjẹ́ kí n fi two weeks ẹ sẹ́tù gbogbo tó wà ní. ẹ ṣàlàyé kí ni ìdí tí màá fún yín two weeks tẹ́lẹ̀ máa tẹ̀lé mi lọ. mo yanjú àwọn business kan lọ́wọ́ báyìí ni sórí àwọn business tí mo dẹ̀ ń sọ yìí rè tápá àwọn owó kéékèèké mo fẹ́ rí ń bẹ̀ mo lè bójú kí n tẹ̀lé báyìí ṣùgbọ́n business tó jẹ́ pé ó máa yọ owó ńlá tí wọ́n ti sọ pé ah ẹ̀ lè try ni mi dẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ẹ eh, à ah, ọlọ́mọdé àrírú ẹ ọmọ kò ti sọ mí lẹ́nu ó ti sọ mí lẹ́nu ọlẹ́mi eh, ọmọdé owó lọ kí náà kí náà jẹ tí ì tán. ẹ má bínú ọlọ́ọ̀lọ́ọ̀ mi ọlọ́ọ̀lọ́ọ̀ ah, mi. pọ̀sọ̀ àgbàdo mi. ẹ̀gbọ́n mi hmm? ẹgbẹ́lẹ́ ìdánilá. hundred thousand ló máa wà ní o. hundred thousand gèdègbè ni. ṣe rí eléyìí owó ipe mo fẹ́ inconvenient yín láti gbé yín dìde ń bí lọ sí odindi ọ̀dọ̀ mi lọ́hùn tẹ̀lọ̀ mú bọ̀ sùn òun lélẹ́yìí hundred thousand. ẹ máa gbọ́ o kò tán síbẹ̀ o ṣe rí gbogbo businesses tẹ́ni ẹ fẹ́ ṣe yẹn tẹ́ni ó involve owó ńlá owó gbá owó àwo mo rò pé tí n bá kó three hundred thousand fún yín ó kájú àbí ó ní kájú. ó súnmọ́ ó súnmọ́. ṣé a súnmọ́ ó súnmọ́ lẹ́yìn three hundred yẹn despite the fact pé mi ni mò ń gbé yín lọ mo lè má náǹfààní àti gbé yín padà wá sí ọ̀dọ̀ yín bí màá wá fún yín ní another hundred thousand naira tẹ máa fi yẹn ṣe owó mọ́tò padà wá síbi. nígbà tí kò wọ please mo lọ international. gbogbo ẹ ká pajú ẹ̀ dé sí five hundred thousand. five hundred thousand. hundred rè ó kù fọ́. báwo ò bá kájú lù yíya ló máa ya aṣọ kájú ẹ. ládùn. ṣó kájú ẹ. ó kájú ẹ. ọ̀tán. sọfẹ́ gbọ́ èmi ni máa pa bọ̀sùn. èmi ò ní ẹ pa wọn. assurance tí mo fún ẹ nìyẹn èmi máa pa bọ̀sùn. èmi ò ní náwó ń bẹ o ah! mi ò dẹ̀ ní ṣe statement yìí. ìwọ gbàgbé yẹn tí n bá sọ pé bọ̀sùn file ládùn joyè lẹ̀ tó bá ní no bọ̀sùn filẹ̀ àdìjọ yìí lẹ̀ tó bá ní no ẹni àfẹlẹ́bù ọ̀bẹ ti ń bá rí máa kó pa ni ìfìwé máa lẹ́mìí mú pa máa wọ̀ kó mẹ́ ibi tí máa sí ilẹ̀ rẹ̀ ibi máa sí sí wà bíi nígbàdà mi tuntun sí sọ́dọ̀ rẹ̀. èmi ò fẹ́ kọ́ ọ. ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ó ti yá. ṣé ká máa lọ báyìí. ẹ á máa lọ. ó ti yá. ó ti fún mi lówó. ó oh. ní five hundred hundred rẹ. ṣé yẹn wá le tó yẹn ẹ kò sí káàṣì lọ́wọ́ mi ń bí ni. ẹ ṣe transfer mo ní báǹkì. ẹ wọ́n kí tábà ti ń lọ nu mọ́tò màá máa transfer fún yín. ládòjò yé ìbára la bí ẹ ṣé bí general alert. èmi. kí ló lè ń bẹ̀ tí ò fẹ́ fún mi ni. èmi ò ní fún yín. ẹ ṣe kí. ẹni tá a mọ̀ rí tẹ́lẹ̀ mọ̀ èèyàn tí mo jẹ́ ní tí mi ò mọ̀ rí gan mọ̀ ń fún ní ohun tójú báyìí lọ. ẹ dẹ́ ṣe tó fẹ́ ṣe fẹ́ mi. ṣé wàá gbà báyìí ẹ fẹ́ gbà. ìfọkànbalẹ̀ ẹ̀mí gígùn mọ́ sọ̀rọ̀ dákun mọ́ bẹ́ẹ̀ ọ̀ dákun yé bọ́sùn iye kan alábàáwọn ojú mẹ́ta lọ yọ́nìbó ìrèrè alábàáwọn èmi alábàáwọn head of the family yọ́nìbó lẹ́gbẹ́ ìwọ ni rèrè to jẹ́ last born iṣẹ́ òye kó jẹ́ pé obìnrin ló máa dájà àwọn ẹ̀tẹ̀gbẹ́ lẹ̀ obìnrin tó kún tó kólé ayé fi ọmọ yẹn lẹ̀ fún ẹ̀gbẹ́ jẹ́kẹ́gbẹ́ fẹ́ ó bọ́ tí mo sọ fún ẹ mo fẹ́ sọ fún ẹ nìyẹn mi ìdẹ mi ìdẹ fẹ́ gbọ́ mi ìfẹ́ gbọ́ ní tìlẹ́yìn yẹn. ẹjọ ẹjọ ya dẹ má bọ nsọ èèlò lẹwà èèlò lẹwà bàbá o n tó mú yín tẹ fi support ọ̀nkú mi against èmi ọmọ yín ti gbowó èèlò lẹwà. èèlò lẹwà orí ẹ bàjẹ́ èèlò lẹwà gbà so yẹ ni pé mo gba bribe kí n tó sọ tọrọ so owó ló jẹ́ kébì sóò tọrọ àbí. ẹ ti gbowó tẹ́ẹ̀bà gbowó rẹ̀ ni màá sọ pé yín sọ̀rọ̀ yín bóyá ẹ mọ ọmọ tó ẹ mọ ọmọ bíi tí tá à ń sọ̀rọ̀ nípa ẹ ni ọmọ tí mo nífẹ̀ẹ́ gidi gan tí mo nífẹ̀ẹ́ gidi gan ni. ok wọ́n fún mi lówó aṣọ aṣọ mo ti mọ̀ bí ẹ gbowó náà lẹ́sìn ìṣẹ̀kọ́tà lẹ́sọ̀kọ́tà ìṣọ̀rọ̀ ẹ mẹ́tẹ́ mi ẹ mẹ́tí mo tẹ́tẹ́ tó wà lẹ́sọ̀ pé obìnrin obìnrin kò ṣòbìnrin kò kò ṣòbìnrin ọkùnrin ni ẹ tí mo nífẹ̀ẹ́ ni mò ń sọ fún yín. irú àbẹ tó bá kú nǹkan tó bá bá kú. abami tó bá kú mi náà wèrè ní ẹni ìwà sọ tí nǹkan ti wọnú ọpọlọ ẹ. fi ọmọ yẹn lẹ èmi fi ọmọ yẹn sílẹ̀ ah! kò ń ṣèmi mò ń bá wọn dùn àwọn náà ń bá mi dùn. ọ̀sọ̀wọ̀ bí mo sórí tó bá fọ ọmọ kan ṣoṣo yẹn lẹ̀ máa fún ẹ ní twenty obìnrin kó tó ọmọ poli ló fẹ́ máa fún ẹ kó tó ọmọ yunifásitì ló fẹ́ máa fún ẹ kó jẹ́ school of nursing ló fẹ́ máa fún ẹ so obìnrin kò gbà ọmọ yìí ò wà presentable ò rẹ̀ sẹ́yìn ni ẹgbẹ́ sẹ́yìn ti rí rèé. Eh. nígbà tí a máa fẹ́ màmí eh. kí ló kọ́ síwájú tẹ̀síwájú tẹ̀síwájú èmi ò mọ̀ mo ti pẹ́. a pè é mọ́ tó ń jẹ́ fèé nìyẹn a pè é ẹ̀kọ́ rí ìyá màá mi kò kó bóyá tiẹ̀ nífẹ̀ẹ́ wọn ẹ̀kọ́ ṣe ọgbẹ́ bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ chance wọn bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ kidnap wọn bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ take advantage wọn nìyẹn ẹ̀ nífẹ̀ẹ́ rárá tó tẹ́ pé ẹ̀ nífẹ̀ẹ́ ni mo tán bí mi fún yín ẹ ní máa sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo sọ pé mo nífẹ̀ẹ́ ọmọbìnrin kò sọ pé bóyá bí màá tẹ̀síwájú lè bá ṣe dídá lóhùn. ìwà yẹ kí wà tẹ̀gbẹ́ máa jà lórí obìnrin. a ah, jà lórí obìnrin kò filẹ̀ fún mi ni mi lè filẹ̀ fún ọ. bọ̀sùn filẹ̀ fún gẹ́gẹ́ bàbá ẹ̀ mo pàṣẹ fún ẹ filẹ̀ fún. dasun bọ̀sùn akọni akọni máa compensate ẹ o gbọ́ máa fún ẹ ní tó pọ̀ wà píkì tó bá wù ń bẹ̀ o gbọ́ akọni gbà gbà gbà bẹ́ẹ̀ ẹ ẹ that's okay o ṣe láyé jẹ́ ká lọ. sọ ẹ eh, màá fẹ́ kí ọjọ́ kí ọmọbìnrin náà jókòó kí wọ́n lè wà lókè sọ tí mo ní. kí ló tún wà lókè tó fẹ́ sọ. àná màá fẹ́ kánjú káwọn pé kó ti tọ́nu mi kó máa gbé bí eh, ó tún dọ̀rọ̀ yẹn dọ̀rọ̀ yẹn. ṣé ti tán kò tún bẹ́ẹ̀ lọ. fún alákàtúntò náà fẹ́ fẹ́ fifty thousand. Ah, mo fẹ́ tinútinú fún ẹ ó wà lọ́wọ́ mi. ẹ má wọrí ẹ máa fún yín lówó gẹ́gẹ́ bàbá sọmọ eh, ẹ má wọrí. ó dà máa fẹ́ lọ hundred thousand mi fẹ́ bọ̀sùn owó wà lọ́wọ́ mi five hundred ni mo gbà á ṣé mo fún ẹ tìlú ẹ ni. ẹ bá fẹ́ tìlú parọ́ fún ẹ kúrò transfer ẹ ní hundred ló fún cash ó lè transfer four hundred. bọ̀ á ti dúró lórí táwa o mo kàn láwọn fún ẹ torí wọn náà tó gbogbo ọgbà tí mo sọ ní o wọ́sọ̀wọ́sọ̀ ojú òní tí ọmọ òní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu I love you I love you I love you too. I love you. <laughs> èèpà ọ̀gá àbó ti pẹ́ ọlọ́ ó ti pẹ́ ní weekend bàbá mi ọlọ́. o ṣáà tún dúró dé mi bí. mo ti ọlọ́ bàbá mi yóò dààmú. ẹ kò sí problem orí pé ẹrù wà nílẹ̀ àárí ẹ lọ́la máa wọ̀ rí. bàbá mi ti pẹ́ kọ́ kí n fi sáré ní weekend kí n gbọ́dọ̀ ṣáyé. What is it? I'm an honorable member for Kenya Law. You're asking me what is? You're asking me. Enter. Enter. Enter. Enter. Enter. Enter. Enter. Enter. Enter. Enter. Enter. Enter let's go. ṣe àgbín hmm? wá síbí láti wá pààyàn. bọ̀sẹ̀ bá ti cooperate pẹ̀lú wa tẹ́lẹ̀ follow necessary informations ta fẹ́ sọ fún yín tí bọ́ọ̀sì ní fẹ́ kẹ́ sọ ó tán kò sí wàhálà mo fẹ́ kẹ́ mọ̀ pé a ti ń tẹ̀lé yín láti bẹ̀rẹ̀ one week ago láti Àbújá ẹ wá sẹ́kọ̀ọ́ ẹ kúrò lẹ́kọ̀ọ́ ẹ padà sí Port Harcourt mo fẹ́ kẹ́ mọ̀ pé a ti ń tẹ̀lé yín bọ́tẹ́ bá ti ṣe nǹkan tí àwa fẹ́ kò sí wàhálà nǹkan tó bá béèrè lọ́wọ́ yín kẹ fún àwa á dẹ̀ fún ẹ̀ mà lọ láyọ̀. kò dẹ̀ sí nǹkan méjì tá a fẹ́ lọ́wọ́ yín ju seventy million naira lọ. ah mo bí fẹ́ẹ́ rí ẹ kò possible náà kò possible ah ah. chief ẹni tó sọ ọ̀rọ̀ yẹn lánàá wọ́n delete ẹ̀. ǹjẹ́lẹ̀. ẹjọ́ tó dọ́lọ́ ẹ bá delete mi ẹjọ́ ẹjọ́ bá delete mi. máa fún yín thirty million thirty million thirty thirty million ẹjọ́. kẹ́lẹ̀ mọ̀ pé a ti ń tẹ̀lé yín tipẹ́tipẹ́ ní Àbújá láìpẹ́ yìí ẹ fún girlfriend yìí kan ní twenty million naira lẹ́kọ̀ọ́ ẹ ṣíbì kan fún girlfriend yín ẹ tún fún ní twenty million naira àbá kí wàá ní seventy million tí ẹ lè fún wa chief. ọ̀dà mo mo mo mo gbà mo máa fún yín máa fún yín ẹjọ́ máa fún yín ẹjọ́ máa fún yín máa wà. for the past five minutes láti jókòó sí bíi sìn o sọ ah, wá wọn kàn wúra wa ṣé ká máa lọ. Mọ̀mí. Sá. Ta ló ń lo sá fún? Sàbá o. Èmi mò ń bá ẹ sọ̀rọ̀ Bọ̀sùn lórúkọ mi. Ó wẹ̀ ṣe ń pè mí lórúkọ náà. Èwo tí wà ní sá sá sá ta ló ń sá fún? Ẹ̀gbọ́n mi, ṣètìrí ń tẹ́fẹ́ dálẹ̀ báyìí. Ṣètìrí ń tẹ́fẹ́ dálẹ̀ ṣé àwọn pátá náà lè ti ń sọ fún mi pé ọmọdé yìí ó fẹ́ pe meeting ó fẹ́ pe peace meeting jáde pé mi ò fẹ́ dá yín lóhùn èè eh, eh, eh, mi ò fẹ́ wàhálà inú ẹni tó ẹni tó ẹni tó wẹjú lẹ̀rú máa ń bá o mi ò fẹ́ wàhálà mi ò dẹ̀ kọ́ kí n tí bínú bá dé o èmi ò fẹ́ gbogbo eléyìí o ẹ ok ṣé meeting tàbí ṣe ni ẹ orúkọ ló ń pè mí o ò pè mí lórúkọ. kí ni kí ni ṣé ṣé lè la fẹ́ sọ báyìí bọ̀sù ṣé lè la fẹ́ sọ báyìí ó ń tẹ̀mí lójúmọ́ lẹ o ó ń dojú tì mí o. <sighs> Uh, Wùmí mo gbé tábà ní ká máa kà ní ọdún kan ọdún kejì àti tó bí ọdún márùn-ún sí ní ẹ̀jẹ̀ tí mo àti ń tẹ̀lé ara wọn mo dẹ̀ mọ̀ pé mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan. mo dẹ̀ mọ̀ pé wọn náà nífẹ̀ẹ́ mi gidi gan. gidi gan. o má bínú ó ṣẹ̀ṣẹ̀ mọ iye bò sórí ó máa apologize bóyá ó fẹ́ wù láti gbòǹgbò káwá mọ ibi tó ń lọ gangan ni má má má bínú bọ̀sùn. wọ́n mọ̀ pé onífẹ̀ẹ́ mi gidi gan tó yẹ pé tí nǹkan bá ń ṣe wa ó ń ṣàmì ìdìbàpọ̀ ni mo rẹ̀ pé a ti bá ìfẹ́ wa dé wípé afẹ́ àti mọ́jọ́ ìyàwó àbí láàrin mi àti ó wá ṣe sàfún mi sí èmi ló ṣe sàfún. Bọ̀sùn in tó bá mi sọ ni kò fẹ́ apologize fẹ́ gbọ́n kí o ṣe yẹn lẹ́ẹ̀kan gbogbo ẹ̀dẹ́ tọ́ síbẹ̀ ládùúgbò yìí o bá ṣe sìn. uncle ẹ má bínú ṣẹ́rí inú mi ló pé mo ní bàbá mi lè láwọn náà ní uncle àmì tẹ́yìn bá dàgbà tábàlà síbi àgbárí ìsìn àwọn náà máa kú fún wa ní bàbá. o ṣe wá forúkọ sílẹ̀ kílẹ̀ tó ń dojú ọ̀rọ̀ tó yẹ kó yẹ sọ̀rọ̀ tútù tó yẹ kó sọ. nǹkan eh, máa ṣe introduction gbà tó lórí dé story stage akọkọ kankan kó tó máa kẹ́ tó ṣe pàtì <laughs> ó ṣe fẹ́ kẹ́ tó ṣe pàtì báyìí nǹkan kan lọ́kọ̀ fi bẹ̀rẹ̀ cry out my boy. ọgbẹ́ tẹ bá lọ síbi àgbárí náà àwọn blessed dẹ̀kẹ́ máa fún wa ọ̀nkúlù wa máa fún wa ní àwọn blessed. kò sí lẹ́nu. so inú mi dẹ̀ máa dùn gan ni in fact inú mi ayọ̀ pátápátá ọkọ̀ mẹ́gbàá tẹ̀ sóre tí ọ̀nkú bá lè bless union mi àti òun mi báyìí sìn ẹ ṣàdúrà fún wa kí dẹ̀ máa mú ìyàwó mi máa lọ lé láìsí wàhálà kankan. ọ̀dà kò yà wò ní kí ni ó fẹ́ ṣe kí mo fẹ́ mú nǹkan mi lọ. mo ya wèrè níbo orí ẹ̀ dà o ya wèrè ni. talẹ̀ ń bá wí. ṣé nǹkan kó sí ẹ lọ́pọ̀. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́tàlẹ̀ èmi má sọ bẹ́ẹ̀. ẹ má kú níbi. níbi ẹni tó bá kú lọ́pọ̀ yìí. èmi àti yín. èmi má sọ bẹ́ẹ̀. ẹ ṣe wà pé mo kọ́ èmi àti yín. ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ fẹ́ yàwó èṣù lọ́mú. èmi. wọ́n fẹ́ fẹ́ yàwó èṣù lọ́mú omi kọ́ làjọ ọmọ ìgbà gbogbo ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín olówó ẹ̀bọ́lé olówó ẹ̀bọ́lé olówó ẹ̀bọ́lé bọ́ọ̀tù wẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ máa ń kú ẹbí máa ń kú ẹbí máa ń kú máa ń kú ọ̀gbẹ́ tiẹ̀ máa ń kú ọ̀gbẹ́ tiẹ̀ máa ń kú ọ̀gbẹ́ tiẹ̀ máa ń kú yìí máa ń kú yìí ó ti jẹ mi. Onífọ̀ọ́ra, èmi wà sọ́dọ̀ pàdé ló ń pa sọ́ọ̀, máa ń pa sọ́ọ̀, máa rà kó jẹ́ wọ́n mílíọ̀nù máa rà. ti pè wọ́n mo ti pè wọ́n wọ́n sí ìjọ. hello hello uh, yes DPO you know I told you mo sọ fún yín mo ní olè jìbìtì kan oníjàgùdà kan wà ní mi ok wọ́n ti sanba ẹ jẹ́ kó máa bọ̀ ọ̀rọ̀ ayé ẹ bá bọ̀ wá ẹ pọ̀ tó ẹ fi mílẹ̀ ṣe jà bàbá mi fi wọlé wọlé owó ẹbọ wọlé àti wọlé àti ẹ kọ́ ẹ̀ka ẹ̀kọ́ bàbá ọ̀dọ̀ ọ̀pá yọ̀ sí ibi náà. Move me, Sama! Ẹ má pariwo mọ́ mi, kò sí ẹ̀kọ́ jáde ni, mi ò jáde ẹtọ ẹtọ ẹtọ bá mi dùn ló bá mi dùn àwọn tí ẹ ẹ alẹ wẹ. sọ́tọ̀. bọ̀ sùn bọ̀ sùn sọ sọ sọ ní pé kò sọ mi sọ sọ sọ bọ̀ rẹ. bàbá mi bọ̀ sùn sọ yẹ kó sọ yẹ kó sọ yẹ kó nílé tó. sibẹ́ni kọ́tà burú yìí ṣe. ẹ bọ̀ mo bẹ̀ sọ̀rọ̀ náà sibẹ́ni kọ́tà burú yìí ṣe. síbẹ̀ mi bẹ̀ sọ̀rọ̀. ẹ ọkùnrin àbí èmi èmi àìsàn bẹ̀rẹ̀ ni èmi náà ta sọ́ọ̀rì fún bloggers. ẹ ẹ sàmà kí ni. wa. màá ta sọ́ọ̀rì fún bloggers pé ẹgbẹ̀rún àwọn mi ẹni fọlọ́pàá mú mi kàrà sí orúkọ àmàdọ̀ ẹ jẹ́ àlọ́ má máa pa àwọn ọmọ ìṣẹ́jẹ́ àlọ́. o ti lè bẹ́ẹ̀ mọ́ náà. ọjà lè jẹ́ mo jalè ní. ní o gbúrọ́ bí ṣe. ọmọ mi as a matter of fact first born mi ni ẹ ṣoore kan fún mi ẹ ẹ bá mi rìlí sí máa fún twenty thousand kílẹ̀ mi máa fún twenty five. ṣé mo tẹ́ ń sọ ṣá ó dà nǹkan máa rẹ̀ sẹ́yìn. ok ẹ jẹ́ fún fifty. ṣé orí yín pé ṣá ẹ jọ ẹ sá ṣe wà lẹ́yìn kàṣẹ́ ṣe kọ́lẹ̀ mi gbọ́n aládùúgbò mi ò ẹgbẹ́ ẹgbẹ́ ṣe é ṣe ṣe ẹṣẹ́ bóyá criminal ní ìṣòro ṣé mo jalè ni ṣé mo jalè aládùúgbò àwọn ọmọ ọlọ́sọ fún mi lórí ìyàwó mi o ọkùnrin láti wá ẹṣẹ bẹ̀rẹ̀ níṣẹ́ èmi náà lọ sí blọga tó gbáyé wọn gbọ́ gbẹgbẹ àwọn olóòrè ti fọlọ́pàá fún mi. mo fọ iye wàhùn aládùúgbò wàhùn wàhùn aládùúgbò wàhùn. sori mi báyìí sori mi báyìí. kò yẹ kẹjẹ kó tó yìí tó fi ń dọ̀rọ̀ ọlọ́pàá. Hmm? ṣé o mọ̀ pé mi ò lẹ́bi ò lẹ́bi èmi tí mo fẹ́ sọ ẹ bọ́ kí mo bá kí n má sọ tí báyìí kò rí òògùn rẹ kí n jẹ́ kó tó báyìí ṣó yẹ kébi tí n bá lajú lẹ́ máa mọ́ mi wò èmi mo ti bọ́ fẹ́ sọ kó ṣe lánà. aláàfin wa ọlọ́pàá múra wọn yìí. lánìí lánìí èkó pọ̀ kó dá ò ní fi mi lẹ́fẹ̀ẹ́ kó dẹ̀ ó dá báyìí náà ọ̀hún lè fi mí lẹ́ báyìí kó lọ pé inú ẹsẹ̀ ti lè wà ní ìwọ láti ẹ̀ kí bá wà lọ́sẹ̀ tó dà kó lè fọ́ máa kú rẹ̀ kó lè fọ́ máa kú rẹ̀ tó dà sá wọ́n lè mú àkúrẹ́ lọ police station ṣé kí èèyàn ti kóòtù dé ṣé kí èèyàn sọ̀rọ̀ ẹ̀ ni. so ẹ̀yin lè sọ yẹn kí ni ìdí tẹ́mi fi wá bẹ́yìn lé lákòókò kì í ṣe torí kẹ bá lè bá bọ̀ sún sọ̀rọ̀ kẹ bá sọ̀rọ̀ bàbá sọ́mọ ni kẹ bá sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ kó má yàjú sí. ẹ sẹ́mi wá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ ṣé mi bá sọ̀rọ̀. owó wa mọ̀ lára ẹ̀. ṣé kò ẹ kò wọ mi gbogbo tó kò kẹ́ bí àwọn ọlọ́pàá yẹn wọ́n dá pọ̀sùn padà nígbà tó bá dé àjọkọ àṣọ àkó dára o. ẹ lè bá mi sọ̀rọ̀ àmọ́ èmi mọ tó tọ́ sí èyí tó tọ́ sí mi ní pé ìtẹ́yìn mi yẹn ò kó sí mi èmi ò lè gbarú ẹ̀ mọ́ láéláé ẹ̀yin ni kẹ́ bá bọ̀ sọ ní police station ẹni kó ṣe undertaking kó kọ̀wé fún àwọn ọlọ́pàá wípé bó ṣe ń threatening life mi yẹn o òun ò ní threatening mi mọ́ wípé àkọ́kọ́ òun ò ní pa mí kò ní fìgògún mi kò ní ráyà kìlà sí mi so tẹ́yìn bá ti lè ṣèyẹn ní police station tí bọ̀sùn bá ti lè tọwọ́ bọ̀wé pẹ́rẹ́ náà ní kọ́rin bíi. ṣé ìwọ máa dúró báyìí ládùn ó máa lajú lẹ̀ àbúrò ẹ̀ máa lu ẹ̀wọ̀n tó dé ọ̀rọ̀ obìnrin. àti tó bá ti pọ̀ tí ò lè tọwọ́ bọ̀wé alẹ̀ wọn. ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín nǹkan líle náà fi ń kojú líle bídìí ò bá gbọ́rọ̀ wọn á kọjú ẹ̀ sí lọ iná tí ò gbọ́rọ̀ wọn á kọjú ẹ̀ sómi omi tí ò gbọ́rọ̀ wọn á kọjú ẹ̀ sórùn ẹ bí ọmọ líle ò bá gbọ́rọ̀ àfi fúnjọba tọ́ba lè pákọ́ padà lọ. lábàbà pàṣẹ fún mabọ̀ mabọ̀ sọ̀rọ̀ ẹ ẹ gbọ́ mi ṣé o pé mi ò kọ̀rọ̀ sí ilé lórí ṣe rí máa bọ̀ yẹn mi ò mẹ́ni tó fún yín o kò lè work again ni ah, èmi ò ní kúrò ní tí mo wà yìí. ṣé mo ti tẹ lọ́wọ́ ẹ̀ ni. ẹ ẹ jí tẹ ẹnu mi kò fẹ́ kẹtẹ. ó sì sọ kẹtẹ ká sọ̀rọ̀. ẹ̀gbọ́n mi mi ò fẹ́ kẹtẹ ṣé mo pé mo padà wá lẹ́lẹ́kejì mi tí n bá gòkè lẹ́lẹ́kẹta mi ò ní padà wá báyìí mọ́. ẹ má ní mo fi yín lẹ. lábìtòye mo jẹ lábìtòye mo jẹ yín o. ọ̀dà mo bẹ̀ má bọ̀ má ẹ lọ bá ọmọ yín kó tọ́ bọ̀ jọbẹ nù give me, kí ni bọ̀sùn kí give me, kí ni bọ̀sùn kí give me, ẹ kí ni bọ̀sùn kí alẹ́ báyìí ṣe ṣe ṣe ẹ jọ níbo ni polisi ṣàfihàn mọ́ lọ báyìí. wà lóye òye ara ọmọbìnrin tẹ̀ ń sọ nípa ẹ̀ ó ti lóyún fẹ́gbọ̀n yìí ẹnì sọ wípé wọ́n gbàyàwó lọ́wọ́ yín wọ́n fẹ́ fọwọ́ lágbà yín lójú wọ́n fẹ́ bínú èmi ò rí bí nǹkan kan ó ti fi hàn wípé ọmọbìnrin yẹn ni tó nífẹ̀ẹ́ òun ló lóyún fún. ẹ sọ̀rọ̀ báyìí ṣé ẹ wà nú ẹbí wa ni báyìí ẹ sọ̀rọ̀ báyìí ẹ kàn tẹ̀síàdì kílẹ̀ tẹ̀síàdì ẹ mo sọ fún pé ọmọbìnrin yìí kò sọ̀rọ̀ ọdún mẹ́rin ká sì wà lẹ́nu ẹ̀ kò mọ bí kò mọ ẹ̀gbọ́n mi rí bí wọ́n ṣe mọ́ra ní yànnà àbíjẹta mo lè sọ pé ìmì àtọ́mẹ́gbọ́ àti àpò àwọn ẹ̀dìwà lọ́wọ́ ni ó wà lóun lóyún wọ́n yẹ pé kò sí wàhálà mi ì bá fàjọpọ̀ ẹ jẹ́ kó bímọ fún yín ẹ bọ́ ọmọ yín ẹ bá mi gbé ẹ ìyàwó tèmi yẹn tèmi wọ́n dẹ̀ láwọn àwọn òṣèṣe wọ́n ṣe níṣe kí ọmọ kí ọmọ kí ọmọ kí ọmọ ayọ̀ mi jẹ kó tún máa fọwọ́ lágbàmí lójú ẹ wá ní kí n máa wò ká kí kí nítorí kó lóyún ẹ ṣé oyún jẹ́ bí àrùn ni ẹ fọ ọmọ oyún ẹ fọ ọmọ wọn tèmi nìyẹn ẹ fún lóbìnrin padà. ó dà pé ẹ understand kéèsì tó wà lẹ́yìn because issue of threat ó jẹ́ issue tó lágbára gan case tó lágbára ni o ìjọba ìgbòho sọ ní wípé ẹ threatening and issue of threat kò ṣe bẹ́ẹ̀ sí kékeré the best jẹ́ mi níbẹ̀ ni wípé ọkùnrin yóò ti lóyún fẹ́ pé ètò bàbá tiẹ̀. òun mo jẹ́ wò pé in your own interest ẹ̀rọ asáìní kìíní jẹ́jẹ́ gbogbo nǹkan tó ń tọ́lẹ̀. kí ló dé ń ṣe ìbàjẹ́ báyọ̀ ọ̀gá ọlọ́pàá ìbàjẹ́ lẹ̀ ṣe ẹ ṣe máa ní wọ́n wọ́n wọ́n ní kéèsì threat to life eh, against me lórí kí ni ṣé ń gbà táwọn táwọn táwọn ọlọ́pàá wa tán wá síbẹ̀ tí wọ́n bá bọ̀ lọ́wọ́ mi ni àbọ̀ bẹ̀bẹ̀ lọ́wọ́ mi à ń fa ọ̀rọ̀ ìyàwó tèmi ni ẹ bá mi gbé ìyàwó mi wọ́n dàda àwọn olè fi ìyàwó mi lẹ̀ yẹn ló fà wàhálà ó yẹ káwọn méjì kàjọ wà mí báyìí ni ẹ wá ní káwọn jókòó sàn kémi wà ń bí ẹ ṣe máa take side náà ẹ take side eléyìí náà kò dá àkọ́tẹ́ ìṣe yìí ẹ ti wà pàṣẹ àná ó yẹ káwọn náà wà láti mọ̀lé ni kàjọ máa fowó kọ́ ẹ̀ máa rọ́bà kàjọ sáà pé kí ẹ gbọ́ tí mo sọ ni mi ò bá wọn fa ọ̀rọ̀ oyún ẹ̀yin lẹ lóyún àlọ́ ọmọbìnrin èmi ni mo ní ṣé kò kò clear sí tó ni ẹ wá ní kí n sáà kíní kan kí n tọ́wọ́ wíkọ pé ẹ mi ní dé mi ní mi ní tírẹ́tì wọn mọ́ kíní á ìṣe bẹ̀rẹ̀ ni. mo ti rí ní ìlú pé ẹ ẹ rẹ́dí àti sign. mi sign anything mi sign kankan. sà máa yìí ó lágídí gan-an ìgbà tá a lọ mú wọn náà wọ́n yẹ ṣàgídí lélẹ́yìí o tẹ́lá ti sọ pé ready àti sign ẹ no problem take him away. stand up stand up. ẹ ẹ ṣe ẹ ń fún wọn training ni ṣé dẹ̀ pariwo wọn báyìí ṣé ìgbà tó wàá mú mi nílé ẹ̀gbọ́n mi ṣe bá bọ̀ lọ́wọ́ mi ni àbí mo jòyè ló àbí ẹ bá ọbẹ̀ lọ́wọ́ mi ni mi ò ṣòlè mi ò jalè òye tó bá mo fọ́lé wọn à ń drag ọ̀rọ̀ obìnrin ni ẹ wá ní kíní kan domestic issue lélẹ̀ náà tàbí sẹ́tù nílé ẹ wá tèmi mọ́ ibà wá ní wa má bá pariwo mi o. ṣèkádìrì àwọn òde sí àmàgbọ́n àmàgbọ́n àmàgbọ́n ìlànà báyìí ìpàkọ́ ara ò jẹ́ kó òun kiri àwọn apárọ̀ ọmọ ẹ̀ma jà fún ọ̀ṣẹ̀. ìgbà tó rí fún yìí tẹ́ àdá sórí bíbá lóògùn orí fífọ́. ǹjẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jọ̀ọ́ tó lọ́run mo fẹ́ kẹ́ fọwọ́ wọnú ẹ ẹ má jẹ́ ká yé sọ mí lẹ́nu mo understand feelings yín but notwithstanding àwọn èèyàn mo máa sọ wípé èmi ni mo dájà alẹ́ láàrin ẹbí yín ni tẹ́bà wà wò ti gbogbo nǹkan ẹ wò tèmi ẹ jù ẹ bá mi sọ fáwọn ọlọ́pàá yẹn kó túbọ̀ tún sílẹ̀. mo mọ̀ pé bí tí yóò gbọ́rọ̀ ẹ̀gbọ́n náà nìyẹn nígbà tó ti jí mi tó sọ fọ́rọ̀ wọn. They may not understand feelings ti ẹ náà mo mọ bó feel Oh, ò fẹ́ kí aráàlú sọ ẹ lẹ́nu wọn ná ọmọbìnrin kan ló dẹbi wọn rú àbí ìyẹn ló ń ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò kàn ẹ́ rárá lọ́wọ́ ah. lọ́wọ́ kò kàn same thing The most often, Baba bàbá not the lè máa sọ fún ẹ mi ò kò dẹ̀ sí wàhálà ní àárín wa ohun tí mo fẹ́ ni wípé níbi tí bọ̀sùn wáyé ní police station kò ṣáà ti tọwọ́ bọ̀ wípé òun ò ní dà mí láàmú mọ́ òun ò dẹ̀ ní yọ ìyàwó mi lẹ́nu òun ò dẹ̀ ní rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ibi tí mo bá wà ní sàkání ibi tí mo bá wà tó bá ti lè ṣe yẹn fáwọn ọlọ́pàá ṣàdúrà ṣàmì lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ìjà ò sí ní church hmm? kò sí wàhálà àkókò eh? ẹ. bèbè ẹwọ ẹ jẹ́ kó rọ̀ lọ́kàn yín ẹ jọ̀ọ́ tí bá ti rò ti gbogbo nǹkan ẹ wò ti fẹ́ tẹ́ nísì mi. Okay. My dear. ṣé torí ẹ̀ ló ṣe tún lóhùn sùn. rí ẹ̀yìn. máa stress rẹ hmm? don't worry don't worry mo ti gbọ́n torí màá wá nǹkan ṣe sí ṣùgbọ́n yẹ ká sùn mo ṣe wọ́n pé mo tún ń jí lọ́bẹ̀ mo ń jí lọ́la. jọ̀wọ́ mo ń sọ̀rọ̀. kí ló dé tó ń lágídí kọ́. nǹkan tó yẹ ká ti ṣe ká gbàgbé ẹ̀ ká bìtì ti lọ nítorí rẹgbẹ́ kẹgbẹ́ ti rẹgbẹ́ I don't understand. Ah, ó ní o ẹ sáyìn o. Ah. ẹ wo ẹjọ́ là bàbá mi mo mọ̀ pé ẹ̀yin àti ẹ̀gbọ́n mi tó ní kẹ́ wá arrest mọ̀ pé ẹ mọ̀ra yín dáadáa lẹ́ fi ṣe bẹ́yìn ṣe ẹ̀hún lẹ́bi ṣe gbogbo tó ṣe torí pé ẹ yín ni ọwọ́ yín kàn wọ́n kò sí wàhálà kánísù àwọn tó bá mi sọ̀rọ̀ bí kí n gbàgbé ẹ̀ ni èmi níbí ikú tó àmàdà fẹ́ kó dà bóyá tí n bá kú síbí bóyá aráàlú náà ló bá yẹ fa wàhálà mo fẹ́ wù ohun tẹ́ ilé ọ̀bẹ̀ tẹ́ fi wàrú àwọn àyè ṣàlàyé fún ọ bóyá ẹ̀kọ́ tó kọ̀ nínú ọ̀rọ̀ domestic issue tẹ́ fi wá mú ẹ̀kọ́ mọ́lé tó pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́dọ̀ yín bóyá ẹ ẹ ẹ ní ṣàlàyé fún àwọn aráàlú á fi mẹ́rin náà dọrin ẹ máa dúpẹ́ tí màá yàn kan rí tó ń bá yín ṣe kí ẹ máa lọ máa lè dẹ́kun mọ́ no problem sí wàhálà ọlọ́run rí gbogbo wa ah, anyway ọfíìsà ẹ lọ fún wọn ní gbogbo items wọn tó bá gbà lọ́wọ́ pátápátá. wọ́n gba agbo lọ́wọ́ mi wọ́n dẹ̀ gba pọ́ọ̀sì mi náà. shut up. èwo ni shut up bẹ́ẹ̀ sí kí tí máa sọ̀rọ̀ dẹ̀ gbà lọ́wọ́ mi ni. kí ni problem ẹ náà. wọ́n gba agbo wọ́n gba pọ́ọ̀sì owó pọ̀ nu pọ́ọ̀sì rẹ̀ tó tó wòye wá pé mo ẹ̀ṣẹ̀ máa bọ́ wàhálà mi ni mo sọ pé kẹ́hìn náà lè gbọ́ ni. àná máa fún yín ní gbogbo ẹ̀. mi náà fún mi kó pé ni mo sọ. ìsókè ìsókè ẹ fún mi bá jẹ́ bùsẹ̀ bá gbà. lówó yorùbá pé bàtà wà láàmì lẹ́wọ̀. ìsàmà àlọ́ máa pẹ́. takun ti ń takun rẹ̀ o àtàdánù lómi ta torí kò sẹ́ni kò sẹ́ni tó lè fọwọ́ takùn ránṣọ má má jẹ́ ṣàṣedànù ní tèmi láti ṣe ń báyé ta lọ́pọ̀ tí mi ṣe pọ̀. Bọ̀sún Bọ̀sún mò ń wẹ̀ láti bí ọjọ́ mẹ́ta tó ti wà mọ́dì Bọ̀sún kí ló ṣe é èmi tí mo sọ fún ẹ pé kó kọ statement pé o ṣe wàhálà mọ́ mo mọ nǹkan tí mo rí náà o mọ nǹkan tó ń pè ní maturity maturity is not about age it's not about status maturity ni pé kí ó rà nígbà tí mo délé ayé yìí mo ti rẹ́ni tó jàre ọ̀rọ̀ lẹ́pọ̀ ló jàre ó tún apologize fún ẹni tó jẹ̀bi nígbà tó ní nǹkan ṣe ń lé ayé so níbi tí ọ̀rọ̀ dé dúró yìí bọ̀sùn mi ò sọ pé ó jẹ̀bi o mi ò sọ pé ó jàre mi ì dẹ̀ sọ pé ẹgbẹ́ ẹ náà jẹ̀bi mi ò sọ pé ẹgbẹ́ ẹ náà jàre ṣùgbọ́n tá a bá ní káwò dáadáa ìwọ ló jàre because o ti ń fẹ́ for the past five years ṣùgbọ́n ọ̀nà tí ẹ̀gbẹ́ ẹ gbà pàdé ẹ̀ kò mọ̀ pé wọ́n wà ń bẹ̀ mo ṣú òpè tá pé ẹ̀gbẹ́ ẹ mọ̀ wípé ìwọ wà ń bẹ̀ kò ní fẹ́ ọmọ yẹn bíbélì àti alukuran ó dẹ̀ sọ wípé ẹni tí okùn ẹbí tó bá ti ọwọ́ ẹ̀ já á jìyà láyé á jìyà lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámọ̀ ọlọ́mọdé ká jìyà jọgbà gbogbo fíà rẹ̀ túraká ní Yorùbá fi kọrin wọ́n ní ẹni torí ẹ̀lẹ̀ wárí orò òun náà ẹgbẹ̀rún ẹ̀lẹ̀ akọjá ń bi tó bá kú sí wọ́n á sì ṣe yẹ̀yẹ́ pálá kọrí wọ́n á tọ́ yín mú ọlọ́run ìyá rírú ẹ̀ o. mo ṣe sọ ó yé mi o ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọ̀tẹ̀ bá mi sọ lóyè kí n tọwọ́ bọ̀ torí ṣé nǹkan tẹ̀gbọ́n mi ṣe yẹn ṣé ọ̀tọ̀ dára ẹ fi ọlọ́pàá gbìyànjú lórí kíni ìlú ọmọ lówó wọn lẹsẹ ìwé òun náà dẹ̀ ti regret action àsèmátọ̀ fà tó pè mí kọ́ bó ṣe má bẹ sọ̀rọ̀ ni o ó pè mí tó ń bẹ̀ mí pé kí jọ kí foríjọ jọ torí ọlọ́run gbàgbé ẹ̀ free mind ẹ̀ ṣeré lọ ó gbọ́ kò catch phone àṣẹṣẹ́gun ń kọ́ mo ti ní tójọ́ mẹ́ta ó lè ní ada jọ fún mi ní tẹlifóònù ẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ yìí. kò jẹ mí lówó. kò jẹ mí lówó. Ah, sọ́dún jẹ mí lówó. máa gbowó kú lọ́wọ́ ẹ̀ ni tí máa dá gbó kú. ibò rẹ̀ ni. ẹbí ọmọ mi náà ọ̀rẹ́ ọmọ mi ọmọ mi mi. Ah, ẹ wo ẹ fọmọ lọkùnmọ lọlọrun lẹ jìnnìyà. fún mi náà bẹ́ẹ̀. ṣé police station tó lọ àti pẹ̀sẹ́ẹ̀lì yẹn ló jẹ́ kó máa parọ́ báyìí ìdíwọ̀ ni ó pè máa wá wálé o àwọn ọ̀lẹ́ mọ́lẹ́sẹ̀kùn ọ̀kadà mi ti bá ti ọdún wọ́n bẹ̀rẹ̀ tí bá débẹ̀ wá tí gbé iye dáadáa ṣẹ́gun wá mọ̀ pípẹ́ wá socialite bọ́sùn gbowó bọ̀ ṣẹ́gun wọ́n lè lọ ṣòro fún yàn lé. kí wọ́n bẹ̀ wá wọlé. àyè ní problem kékeré kan ni mo ní kí n torí ọ̀rọ̀ mi mọ̀ báyìí mo lè rí thirty thousand lọ́wọ́ ẹ̀ thirty thousand ìdáwó ló gbà lọ́jọ́ sí ẹ̀ tí ì dá padà. mi ní kó yá mi mo ní ṣé mo lè rí fifteen ó dẹ̀ kó ten fún mi mi yá. nítorí pé mo láṣìírí lọ́wọ́ yín lè fẹ́ máa rí mi jẹ èmi mo máa pa yín. ò ń tẹ́tì mi. ẹ ṣe ń wò mí ìyà jẹ ni mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọjọ́ kọjọ́ tẹ bá tún gbà lérò lásán wípé ẹ fẹ́ wá sí ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù mi yìí ẹ máa máa po ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí ló dé kí ló dé náà torí sí mo ṣe wá ní ayé ni kí ló dé àwọn àgbà òṣì. sir. No, sir. Yes, sir. Sir, I want to give you a business. Yes ṣé my máa No sir, lọ sà mi ò sir. ò rí wọn sà. on fifteen eight of November around 1:45 forty five a.m. ta ló kéde níwọ̀n. sir? mo suffering, sir. yín sà mo ní mi ò mọ ìkọ̀ọ̀kan i want tí wọ́n dúró yìí ebi ò anybody gbogbo time tell ẹ̀ sọ yẹn sà. alaye alaye ah dẹ́ẹ́dẹ́mi àwọn kí ló ṣẹlẹ̀ ọ̀gá ló pè nọ́mbà wà ló pè ó dẹ̀ ń ṣe fẹ́ pé ò mọ kankan. ẹ ogbe tó ń ṣe yìí ó ti jù bẹ́ẹ̀ lọ in fact ìyá ti jẹ́ wá gan adé in fact wọ́n ti mọ wọ́n dà nǹkan tó rò pọ́n mọ̀. will shut up ṣé wàá rẹ̀ ta irú rubbish wo lẹ sọ yẹn ṣé ẹ wà pẹ̀lú sẹ́ńsì síta. ọ̀gá you shut up play ẹ̀ ah. wọn náà wọ́n mọ́ wọn a ti rẹ́kọ̀dù gan-an side a side b ti kún statement tó wà ń lẹ̀ ọ̀gbẹ́ni o lè kà tán tí lè máa fi ṣú adakò comply pẹ̀lú ọ̀gá ẹ̀ mo máa tó dára wá ń sìn. ọ̀la uniform ló wò ẹni tó ń wò yìí ó ṣe bíríkìlà tó bá gbé ńlá fún ẹ tó bá ní nǹkan ṣé àwọn fẹ́ àwọn fẹ́ náwó ni o. ẹ̀yin káyìsì sórí ẹ pé ṣé ẹ mọ̀ wípé wájú ọ̀gá mi ni mo wà ní ṣé ṣé nǹkan kò ṣe é ṣe fẹ́ bọ́rú kọ́ mi jẹ́ lójú wọn ni. uniform ló fún ẹ láyé jẹ. má gba ìtì ẹlẹ́kùn kò gbọ́rọ̀ mọ́ láyé ẹ má lọ jìnnà a lè ní kẹ́ kọ́kọ́ lọ lé bọ̀ ìyẹn máa ṣe long thing mọ́tò ẹ̀ tó wá ń ta ẹni kó gbé spẹ́ta sókè kẹwàá àwọn tó wà nù oh tó bá ṣẹ́jú tó bá ti kàwé. ṣọ́ra yẹ lóde right disgrace to the nation ṣọ́ra yẹ lóde. wọ́n tó jẹ́ ọlọ́pàá tó yẹ kó máa protect àwọn aráàlú pẹ̀lú properties wọn now ìwọ náà wàá jẹ́ agbódegbà táwọn ajínigbé ajínigbà look at yourself anyway tiẹ̀ yìí á jẹ́kọ̀ọ́ táwọn ọlọ́pàá tí wọ́n sì ń ṣe agbódegbà táwọn ajínigbà hey boys look at yourself now ẹni tí ó yẹ kẹ́ jẹ́ ọmọ rere àwọn òbí àti fún orílẹ̀-èdè yìí ló bẹ ṣiṣẹ́ láyé sí ẹ wá wọn ọ̀gá ẹni tí wọ́n ti destroy tí wọ́n ti pàdánù now ta ló sọ fún pé ò lè meke ẹ tẹ́ bá jínigbé ta ló sọ fún yín pé ò lè là tẹ́ bá fún wa gidi now ewu la yín ṣe rí sí ẹ̀yin náà lọ fi imú dọ́rìn simply because try pé iná ti padànù ni wọ́n padànù nìyẹn now i don't have much to say tí ẹ bá délé ẹjọ́ ẹ lọ wí àwùjáre lọ́hùn-ún bọ̀ ṣé ló dá mi lójú pé ẹ ò lè bá ohun rere kan bọ̀ ní ẹjọ́ tí ẹ ń lọ ọ́fíìsà dá àwọn bọ́ìsì padà sínú sẹ́ẹ̀ kò lè lọ gba aṣọ ọlọ́run ṣẹyẹ kò lọ lọ́kẹ̀ ọ́. ìgbà iwájú ju ọ̀bẹ síra wọn ẹ̀yìn bùgádà tèrò ẹ̀yìn bùgádà tó ń ju àdá ah, sórí ara iwájú ọ̀hún. Ah, ìgbà wo gangan lọ́tẹ̀ onítẹ̀lórí ó máa fẹ̀sùn mú kí má yí bàjẹ́ ohun afagbára kankan mú lọ. wọ́n sùn yìí àwọn fana kí ló ń ṣẹlẹ̀ ìwọ ló tún rí mu iná. ìbọn ló tún mú wọlé yàn mí kí ló ṣẹlẹ̀ bá mi sì mú bọ̀ ní jáde. sí ọjọ́ olùmọ̀ stop kìíní jẹ òfin lọ́jọ́ ìsinmi ẹ̀ eh, kọ́lọ́ ṣàmúwa. Eh, eh. mo máa ń sọ fún ẹ̀ màdẹ́sì máa tún sọ fún ẹ dáadáa ṣé ìgbà tá a wà ní school yẹn ìgbà yẹn nìyẹn a lè ti graduate sìn àti wà láyé ara wa gbogbo ta gbogbo ta ṣe ní school yẹn child play ni nísìnyí ẹ̀ ká máa build future ara wa ni ẹ̀ ká fi gbogbo kọ́mọ yẹn lẹ̀ ẹ̀ kọ́ ẹ̀ kọ́ máa bá wa ń díẹ̀ mọ́. ṣe láìkẹ́ gan child play ni lóòótọ́ ń gbà táwọn school ṣùgbọ́n máa fẹ́ train eré ọmọdé là ń ṣe gbà kan máa fò kiri tí ò ó yọ dẹ̀dẹ̀ wo ah, kúkú sí owó burúkú tí bá mú jáde ṣé mo lọ fi ń pààyàn ni mo fi ń halẹ̀ ni owó dẹ̀ ń wọlé ọ̀gbẹ́ni kò lórí ẹ̀ o ah, sórí austin lèmi fi ń ṣe tí mo dẹ̀ ní kó join mi máa ṣe lóṣì ìwọ ní ọ̀nkù o náà family tó lè fún ẹ lóhùn náà ebi ò lẹ́nìkan àfọlọ́hún àfọlọ́hún ẹni kan àrọ ah, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o. so o ní stop ẹ. wá kí ló ṣẹlẹ̀ ó àní ẹ̀ ká máa build future wa nísìn ká máa wò kọ́ bẹ́ẹ̀ ká máa ká máa wájú bá ká máa wò ké báyìí ni kó ló fi ṣe máa máa lọ máa ṣe bá máa yọ̀bọ̀n máa máa sáré káàkiri títì. ẹ ń ja ẹ tí nǹkan kan bá ẹ kàn mú mi fine tí mo bá dẹ̀ mú mi fine tó bá tó àsìkò tí mo yí ti correct èmi náà ti ní business mo fẹ́ ṣe náà ah, ah èmi náà ní target gbàgbé jẹ́ sọ fún ẹ ah, ó dà fún mi lówó bóyá wà ẹ kò sí náà ó dà fún mi lọ́ndẹ̀ bì ó dà fún mi five k ó ní ewa àtúgbò lọ́nbi ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ tó bá ti lè join me. dó sórí ọwọ́ ẹ̀ ah ẹ tó jalè ló bọ ọmọ jẹ náà. alo níbo fíìmù mú sílẹ̀ bẹ́ẹ̀ mú sílẹ̀ bẹ́ẹ̀ máìkó lọ owó nìyẹn máìkó lọ ti mú sí pẹ̀sẹ̀ mo àbúrò ìbàjẹ́ lọ bọ́sùn mo bọ̀ mo bọ̀ ah, ọbẹ̀ ọbẹ̀. ìbàjẹ́ àwọn bùbá ìrẹ̀lẹ̀ kàdágbádá ṣe bó ṣe bó ti mọ̀ ọ́ káyé bọ́ ṣòkòtò káyé bọ́ ṣòkòtò àfẹ́mí àfẹ́mí. àwọn tí ń pe láyìn nǹkan ẹ̀ gbé. ẹ mo fẹ́ rí fún kankan ni ọ̀dọ́ lè ṣe pàtàkì gan-an níbo lẹ wà. no no no no no no o ní ìdẹ o ní láti wá bí because schedule mi ó ó rí bákanbákan these days ó tight díẹ̀ tí n bá ní kó wá o lè má lọ bá mi nílé so ìwọ ò ní láti wá tí èmi bá ti wo bí ọ̀nà mi ṣe máa rí àti iṣẹ́ tí mò ń ṣe màá pè ẹ́ fúnra mi tí n bá lesbis ṣó ti gbọ́. ọ̀wọ́ ẹ kì í máa bọ̀ lọ́dọ̀ yín lọ. no no má wà bí má wà bí no kò lè work má wà bí èmi á pè ẹ́ tí n bá ṣe tán ṣó ti gbọ́ all right. ẹ kẹ́. kí ló sọ wọ́n yẹn àwọn àpò ìwé náà nǹkan tó ṣẹlẹ̀ ni slow nǹkan yẹn nǹkan tí mo kàn feel ni pé irú àwọn èèyàn báyìí update náà need as in kéèyàn máa pè wọn constantly so that wọ́n á lè mọ̀ yìí pé èèyàn need àwọn because tó bá ní o fẹ́ dúró de call wọn àbí dìgbà tó máa pè ìwọ ń at least bó ṣe ń pè wọ́n yìí nǹkan tó bá jáde ń bẹ̀ oye tó bá jáde mẹ́ bóyá o fẹ́ travel out ni àbí o fẹ́ ṣe business kékeré kan at least wàá ṣàdáwà gẹ́gẹ́ bí ọmọkùnrin. ọ̀rọ̀ yé mi

ọmọ wà tó fi sọ pé wọ́n ti wàá avoid me totally mo pè pè pè ẹ jẹ́ ti ẹ̀rí yín ọdún tó fẹ́ bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí fóònù ọ̀rọ̀ káyíra wọ́n náà mú báyìí wọ́n ní rọ sọ́jọ́ sọ́kùsọ́ lórí fóònù lọ́kọ́ bí ó lé ní mo ti lọ́lé wọn ètí máa ní rọ bó tiẹ̀ yẹ tiẹ̀ sọ́wọ́ wà fún mi ni pé wọ́n ní kò má yẹ kí wọ́n lórí mọ́ ẹ mọ̀ pé wọ́n avoid mi pàpàtà lémi lémi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò fẹ́ kí a gbé ọ̀rọ̀ yìí ju ṣe yẹn lọ but ṣé o feel pé ẹ̀gbọ́n bísí náà ṣe ń ṣe ogun nǹkan tí wọ́n ṣe àbí ṣẹ́gun. ọ̀gbẹ́ni gómẹjà ni ó mọ̀ mọ́ ṣàfù ni ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ wá pẹ́. ṣọ́rọ̀ yóò yé wọ̀ ni ṣé mo kàn tá a sọ yé ni ah, wo wọ́n ti di láìpẹ́ ọlọ́bìnrin là ń sọ yìí kò lè fojú re wo ni bóyá ìwà yẹn máa lépa ẹ̀ bọ̀sùn ni kò ń ra kó jára ẹ̀ ọ máa ah ìwọ mọ̀ pé ẹ tó bá jùyàn lọ tó bá lówó jùyàn lọ tó bá gba ìyàwó yàn ó lè múyàn sẹ́wọ̀n ó lè pààyàn kò sáyà tí ò lè fìyàn dá bọ́sùn jàrá ẹ̀ ẹ̀pẹ́ olórí kúkú tó ń gbé kiri jọ kílẹ̀ kò tiẹ̀ ṣe fún ẹ kó help ẹ pé òkè o ti ṣe nǹkan tí o dára fún ẹ kó kó bí twenty million kó kó fún ẹ gbà náà àti lọ́ka àgbà ìtì lọ kájọ máa lọ fi ẹ jáyé ń sá fún ẹ ń wà fún ẹ ilé òtẹ̀lẹ̀ ìwúdọ́nà fámì tèmi o wọn bí yá ah, wọn bí yá iṣu jẹ́ ìjà ẹ̀ níbo Ah. àwọn tèmi kò ta sí nígbà tó wá sọ àwọn ẹ̀gbọ́n pàtó kò jẹ́ wọn. Ah, wo jésù tọrọ wo. ṣẹ́gun kí ló ṣẹlẹ̀. a máa jọ mọ́ra wa. wípé kí ọkọ máa rẹ̀yàn jẹ kọ́ máa mú kọ́ máa fọwọ́ lágbàáyàn lójú. mi ò feel pé irú advice yìí ẹni ní ìlú time. ni pé kí lèèyàn gbàyàwó èèyàn kí ká wá sọ fún kó lọ kí o rẹ̀ lùgẹ́ tọ́ ní kódé pé kó bá wọlé ìyàwó kò ní bá sọ̀rọ̀ owó kò fún un lóògbé olórí burúkú àbáyé fẹ́ bàjẹ́ olómọ à ah, ẹ tẹ́ yàrá òkú pé mi oh my god wọ́n lọ́wọ́ ṣó ara ẹ̀ pa kankan mi o ń ta kúrò ẹbí nìyẹn kò ṣẹ́bi tèmi o lòwú ẹ̀yin lẹ kọ́ ẹbí ẹ̀gbọ́n oṣù tó ń gbà yà wá bùrẹ̀ wá dírìvà ayé àti ta ti pẹ́ èèbù. ọ̀sán èdè lẹ́nu déètì ẹ ṣí déètì ẹni kò bá wọlé wọn ìjọba. kílódé tẹ àwọn ọ̀rẹ́ ẹ kí ló ń wá mi fún. Ah! mo ní mo fẹ́ bá ẹ sọ wọ́n pé ó ní ṣe pẹ̀lú láìfù tó important sí ni ẹ gé mi ẹ gé mi ẹ gé mi why. ṣé bí n tó ní ṣe pẹ̀lú láìfù tiẹ̀ ni èmi dẹ̀ ni mi ò tí ì ní time mo ní business tí mò ń ṣe mo ní ti ń bá rẹ́dí I'll call you màá rí ẹ. ọlọ́run yẹ kó yẹ kí n wọlé káyọ̀ yẹ kí n wọlé ni gbogbo káàsì máa fi máa fi òkú fọ́ gbogbo gíláàsì ẹ̀ka gbà máa dá mi sọ́rọ́ ètè sí lọ́rùn kí wọ́n kọ́ tó fẹ́ ṣẹlẹ̀. Oh ah! mo máa jẹ̀bi tí mo jẹ́ aláwọ̀ ẹ̀kọ́ wọlé ah. so tí n bá aláwọ̀ ìwà wọ́ máa fọ́ gbogbo mọ́tò. máa dá apá kọjá. Eh, eh, ok ok now o tiẹ̀ ti wá wọlé ṣe bọ́wọ́ ló ń béèrè fún òkè kò tí ì sọ̀wọ́ yẹn lẹ̀ mọ́sọ̀ òṣòrí ìṣẹ́jú kan péré ló kù tí mo fún ẹ nobody kò sẹ́nìbọ̀dì ńlé èmi náà dé ìjáde lọ mi ò ní time ní tó bá bá wa kò sọ kí n kò kúrò ń bẹ̀. Ah, ọ̀rọ̀ yìí ti wá yé mi. so ẹ fi ọwọ́ agbára ẹ fi ń tẹ̀mí lójúmọ́lẹ̀ ẹ gba ìyàwó tèmi ẹ ní kí n gbàgbé ẹ kó lọ bẹ́ẹ̀ mo tún wá pè é pé ká fún mi ní owó tó máa jẹ́ kémi náà kí wà ókè ẹlẹ́rìí àbí o oh, ó ti wá yé mi sí ẹ fẹ́ rí fẹ́ mi ọ̀lẹ́ níyàwó alápá máa ṣiṣẹ́ ò níṣẹ́ ò lábọ̀ ìyàwó ẹ̀gbọ́n ẹ ló ràn mọ́ ẹ lójú níbo mo ti mọ̀ ẹ́ mọ̀ ìyàwó ìyàwó tèmi ló mú ẹ ló fẹ́ gbà ò dẹ̀ níṣẹ́ ò tún lówó èyí tó lọ́hùn ṣe dárú yín tẹ́ ṣe ní lárí nìyẹn tó bá lówó lọ́wọ́ wàá rọdún pé ìyàwó ẹ̀gbọ́n ẹ ló fẹ́ gbà ń tipa ó lè ọ̀lẹ. o ti wáyé pé ẹ fẹ́mi fẹ́rẹ̀ ẹ ẹ lépa ẹ̀mí mi ni kátó wá lépa ẹ̀mí mi kẹ́tẹ́ rí mi mú màá kọ́ màá jọyún lójú nípa pé iṣu ọba ẹran ọba ló fi iṣu ọba òfin jẹ ṣẹ́rẹ́ tó yìnbọn sí yàn àtẹ̀tẹ̀ yìnbọn sí ọmọ ìyá ọmọ bàbá náà ẹni tó yìnbọn sí yàn yẹn ọmọ tèmi ni ẹni tí ń yìnbọn sí ọmọ ẹ̀gbọ́n mi ni ṣẹ́ẹ́rì pé kí lè tí wàá wọnú ara wọn so a lọ yanjú ẹ̀ nílé ní gbogbo ọ̀nà ẹ wò a máa bá bọ̀ sùn débi pé ẹ̀rù á bá ẹ̀yin gan ẹ ṣe sà ẹ ṣe sà ọ̀rọ̀ ẹ ti kọjá bẹ́ẹ̀ ṣe rò. ẹ mú mọ ṣé àmọ yìí pé tí mo kàn ni pé ṣé èmi ni ọ̀nkù ni mo jẹ́ sí ẹni tí wọ́n fẹ́ yìnbọn sí yẹn ọmọ mi àtẹ̀tẹ̀ yìnbọn sí yẹn sí àwọn náà ni àní kí ló wà ẹ̀ kéèsì <laughs> yẹn ti di kéèsì ìjọba ó ti jọ ọ̀rọ̀ ìjọba ó ti kúrò lọ́rọ̀ ń kù mo jọ ń kù sẹ́nìkan ọmọ tó fẹ́ yìnbọn jọ kù sẹ́nìkan no no no ó ti jọ ọ̀rọ̀ ìjọba ó ti kọjá gbogbo bẹ́ẹ̀ ṣe ń ro yẹn. kí ni arúgbó àti ṣe tẹ́mi rò bọ̀ ẹ̀ lè ṣe nílẹ̀. ọkẹ ẹ máa fọṣẹ lẹsẹ ọdà mo máa tẹbi fẹkẹ sí fẹkẹ hẹpù ìjà fi òfin sílẹ̀ ẹjọ́ èlò lẹrù kó lè gbé mi tí mo bá fẹ kéèsì pátápátá. ẹ á ṣì ná yín tó bíi five million àbí kójú bẹ́ẹ̀ lọ. Ah, ó pọ̀ ẹ ọmọ ṣe mo lè one point five ṣe ni one point five kò sí lọ́wọ́ mi o bó ṣe máa lọ́wọ́ àṣùkò màrí. <laughs> ẹ ṣe kàn ojú òní tẹ̀ ẹ náà. Ah, ṣe rí one point five àti five million tẹ́ ẹ sọ àwa kọ́ la fẹ́ gbowó. nínú ọ̀pá àìjì ló fẹ́ gbà á. àìjì kẹ kò sí àìjì bí ara kò tẹ̀ kọ́ àìjì ara. five million tẹ́mi sọ yẹn àti one point five tẹ́yìn náà ná sí ẹni tó fẹ́ gbà ó ju pé kẹ́ ẹ lọ wá sán lọ́ọ̀yà mi méjì tẹ́nu wọn dáńtọ́ sọ̀rọ̀ tó ń gbó ṣáṣá dáadáa náà lè yọ inú ọ̀rọ̀ yìí. lọ́ọ̀yà lè máa lọ fún mi. lágbàrọ̀ lọ́nà. lọ́ọ̀yà làwọn lọ́wọ́ wẹ̀. bó ṣe rí nìyẹn. bọ̀sọ̀ ti pa mí bọ̀sọ̀ ti pa mí bọ̀sọ̀ ti pa mí bọ̀sọ̀ ti pa mí. Yeah, daddy, you have just his twins. tí ọmọdé bá ń gégi lóko àgbà ló mọ ibi tó máa wó sí mo wí wí wí mo kékékékéké tó tó mo sọ fún ẹ ní kọ̀rọ̀ mo sọ fún ẹ ní bàbá pé kí fọmọbìnrin ilé fẹ́ gbẹ̀yìn ọ̀nà tẹ́ jọ gba pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà tẹ́ gbẹ̀yìn gba pàdé ẹ̀ ọ̀tọ̀ ọ̀nà tí wọ́n gba pàdé ẹ̀ ọ̀tọ̀ fi sílẹ̀ fún kó sí tó wọ̀ ọ̀tí ẹ̀ láyé tí ẹ kó gba freedom lọ́wọ́ yẹn kí ni nǹkan náà bí bá ṣe kú tó téèyàn bá ti ní freedom ayé ẹ̀ ti tán look at you o ò lè sùn nígbà tó bá yẹ kó sùn o ò lè jẹun nígbà tó bá wù ẹ́ kó jẹun o lè jáde rárá rárá ìjọba ló máa sọ̀gbà tó máa jẹun wọn náà máa sọ̀gbà tó máa sùn wọn náà máa sọ̀gbà tó máa ṣe gbogbo nǹkan láyé wọn ò bá àsìkò tó bá mú ẹ síbí ṣó ayé kan sọ pọ́nrọ̀ obìnrin ló mú mi ṣé ẹ kan sọ pé ọ̀rọ̀ obìnrin ló gba freedom lọ́wọ́ ẹ̀ bọ̀ sún mo sọ fún ẹ mo ní eyín mi tí bá fi di obì fún ẹ má jẹ o lè sọ pé ó rùn ṣùgbọ́n tí n bá fi ẹnu yìí bá ẹ sọ̀rọ̀ ó yẹ kó gbọ́ bọ̀ sùn ó lè ọ̀rọ̀ wá tó tó parí ah! lórúkọ abẹ́lẹ́wọ̀n abẹ́lẹ́wọ̀n I'm highly disappointed highly disappointed. bàbá mi èmi sọ yín lórúkọ èmi kò sọ sọ yín lórúkọ. of course. ṣé nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣẹ́yìn ṣòótọ́ ah. ẹ ọwọ́ ọkàn yín kẹrù jìnlẹ̀jìnlẹ̀ ṣẹ́ ṣòótọ́ torí kálẹ̀ yìí ti sọ fún ọ̀nkú pé ah ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ pa yìí o àbúrò ẹ ló ti ń fẹ́ o tọmọbìnrin náà dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ọdún karùn-ún nìyí tó ti bẹ̀rẹ̀ sí ní dètà ara wọn fílẹ̀ fún jẹ́ kó máa mú lọ ìwọ fi ṣe pé àgbàlagbà nìyẹn ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀. pẹ̀lú tó wà nù ẹ̀. ṣé mo ní fẹ́ gbóyún ni mo sọ mo ní mo fi hàn dá ọmọ kó bímọ kó máa lọ kó máa padà lọ́dọ̀. kí ló sọ fẹ́ ṣe àkóyè tó bá ìlànà ọmọ náà bọ̀ fún un tó fi di pé o gbọ́dọ̀ fẹ́ by all means tẹ́yọ̀ fi support ọmọ yín tó yẹ pé ọmọ ẹ̀gbọ́n yín lẹ̀ support ojú ọ̀tọ̀ ni mo wà. pẹ̀lú ti mọ owó ṣé o tẹ́lẹ̀ sọ ni àbí torí owó tẹ gbà bàbá mi hmm. ẹ ẹ wo bá ṣe ní sẹ́yìn mo lè pẹ́ iná àwọn àánú ilé yẹn ẹ̀ nílé sàn ẹ̀yin náà nílé wò ó torí èmi mo wà ń bí èmi mọ́ èmi wà ń bí o kò ń ṣọmọ ẹ̀gbọ́n yín ló wà bí èmi ọmọ yín lẹ́wọ̀ ẹ̀nú adé wà nílẹ̀ èrè pé máa rọrùn sùn èrè kò ní jẹ́ yín bẹ́ẹ̀ náà lè ṣokùnfà bí tí mo wà. kò burúkú bàjẹ́ o èmi ti gba nǹkan tó ṣẹlẹ̀ ẹ kàn bá mi táyè bá wà fún ẹ bá mi bá ọ̀hún kó sọ̀rọ̀ mo ti dárí jù mo ti yọ gbogbo kílẹ̀ tí kò lọ́kàn mi kàn jọ káwọn náà kàn tiẹ̀ máa rò ó mọ́ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ tí mo ṣe sún wọn jọ kan wà ní wọn bá ṣẹlẹ̀ yẹn lọ́gbọ́n ọdún tó ń fún mi bí mi nílò tó yẹ tí màá fi jáde ó ṣeé ṣe wọ́n lè ṣe wọ́n mọ àwọn èèyàn débẹ̀ kọjọ pa mi ṣe I ah, mo ti regret action mi ò ní dísàkà ní wọn mọ́ mi tiẹ̀ ní pé òun mọ́ débi ti fẹ́ lọ́gbọ́n fún àjọ kọjọ. mo lọ́dà kò sí pọ́ńtí fẹ́ bá yẹn sọ mọ́ ó gbọ́dọ̀ ò tí ì dé àṣẹ àṣẹ lọ́rọ̀ la fẹ́ sọ ní. ẹ kí n wojú ẹ díẹ̀. kí ni màá kí lè fẹ́ wojú rẹ fún. ọ̀sán. ọ̀rọ̀ ìdílé mi wá dàbí àtẹ̀yìnkọ̀mọ́ akétí ajá ọ̀gẹ̀lẹ̀ e títọ́ ó ń fi ọ̀bẹ pamọ́ lọ́wọ́ ọlọ́run má fi kan kan lọ́wọ́ mi má fi owó gba ọmọ má fi ọmọ gba àlàáfíà má fi àlàáfíà gba freedom lọ́wọ́ mi ọlọ́run má fi kan kan. dákọ̀ mọ́ bẹ́ẹ̀ ọ̀ dákọ̀. Èdùmàrè o. Má fi kún gbà kan lọ́wọ́ mi. Jọ̀wọ́ má fi kún gbà kan. Má fi kún gbà kan lọ́wọ́ mi. Ire ọwọ́ ire ọwọ́ àlàáfíà ni mo ń fẹ́. Àlàáfíà àlàáfíà ni mo ń tọrọ. Má fi kún gbà kan. àtàkùn tí ń takùn rẹ̀ o àtàdánù lómi ta torí kò sẹ́ni kò sẹ́ni tó lè fowó aláǹtakùn rọṣọ má má jẹ́ ṣàṣedànù ní tèmi láti ṣẹ̀ǹbáyé ta lọ́kàn tí mi ṣe pọ̀ àṣedànù ló ń ṣe pọ̀ ẹ máa má sẹ́ni tó lè fẹ́ pọ̀ alákọ̀ọ́sẹ̀bẹ̀ o Èdùmàrè máa má jẹ́ ṣàṣedànù o jọ̀wọ́ má fi kan gbà kan. má fi kan gbà kan lọ́wọ́ mi. Èdùmàrè yẹ mo bẹ̀ má fi kan gbà kan lọ́wọ́ mi.